ti lẹ́sìn torí pé wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ kan má lẹ́yìn ìgbà téèyàn bá ti lẹ́sìn lẹ́yìn sàbàdàn kò fèrè dẹ́nu lẹ́yìn téèyàn ti jẹ́ kéferì ẹ̀ṣẹ̀ wọn ló ti fẹ́ ṣẹ̀ tó fẹ́ jọyàn lójú. má bu ìgbà má bẹnu àtẹ́lùgbà ọ̀pọ̀lọpọ̀ títí máa bu ìgbà tí máa bẹnu àtẹ́lùgbà mùnáfìkì ni wọn mùnáfìkì burúkú ni wọn ọ̀làbí kọ́ba tuntun ọjọba nílùú yìí ọba kan ti jọba ti kú ọba tuntun tó àjọba yìí kò tí ì ṣètò oṣù mẹ́fà lọ ọwọ́ kíyèsí páwọn nǹkan mèremère wọ́n wọnú ìlú yín àwọn nǹkan ìdàgbàsókè wọ́n ṣẹlẹ̀ sí yín nínú ìlú yín ọwọ́ àlọ́ kí ọba ọwọ́ atú kẹ̀kẹ́ nu ọwọ́ sọ pé ìgbà tí yín dá yàtọ̀ sí ìgbà bàbá tó kú orí ibú ló sa àwọn gbà náà. gbogbo nǹkan tí ẹ dá ẹyẹ òkè bí ẹyẹ eku òkè bí eku ọmọ èèyàn fún bí ọmọ èèyàn irọ́ burúkú ọsọ ní tó sọ wájú bàbá nǹkan tó kú o mọ̀nàfẹ̀ mọ̀nàfẹ̀kì lásán lásán bẹ́ẹ̀ ni ń jẹ́ lẹ́nu lásán wọ́n dá mà tó fi wá pé gba tàwọn bàbá àwọn ìgbà náà lọ kọ́lé o ìgbà tàwọn bàbá àwọn ọ̀dà ìgbà náà lọ ra mọ́tò ìgbà bàbá àwọn títí tẹ́lẹ̀ yìí sì fi wà ń bẹ̀ ó ti kọ́lé mi ó ra mọ́tò mi ó fẹ́yàwó mi kí ló mú kí gbà ọmọ dà àtìgbà tó dá Allah àtìgbà tó kù díẹ̀ káàtó Allah torí pé ti ń ṣẹlẹ̀ nínú gbà lẹ́ǹtì torí rẹ̀ kú gbà lẹ́ǹtì torí rẹ̀ yin ìgbà ọlọ́hùn ní sì mú kí àwọn nǹkan yọ máa ṣẹlẹ̀ lórí ẹ̀ bá ti sọ àìdá nípa àgbà tọba ti wéwe kówè nípa àgbà ọ̀dájú ó ń ṣe ìnínilára fún Allah olùwà tó sọ ike innal ladhina ishtaraw al-kufra bil-iman lan yadurru Allaha shay'an wa lahum 'adhabun alim. dájúdájú àwọn ẹni tó ṣe pé ìṣe ni wọ́n rà pẹ̀lú ìmánì ìmánì ni wọ́n san lówó wọ́n fi wá gba ìṣe ẹ fi yẹ wọn wọn ní kankan tá a lè fi ṣe ìnínilára fún Allah ẹ lè ṣe Allah ní sùtà kankan ìyá ẹlẹ́ta ìlérò yóò sì jẹ́ wọn tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàm eléyìí ń tọ́ka sí pé a lè ní Allah lára ṣe ní sùtà ṣùgbọ́n ìníni lára tó ń sọ pé ń bẹ nínú bíbú ìgbà òun náà ni kò ń ṣe nǹkan tí Allah fẹ́ nínú hadith al-Qudsi Olúwa sọ pé yá ẹrú mi ẹrú tó lù wá dá ẹrú tí ọ̀dára rẹ̀ ẹrú tí àkóso rẹ̀ ń bẹ lọ́dọ̀ Allah ya ibadi ẹ̀yin ẹrú ọkùnrin àti obìnrin ya ibadi àǹjànú yín àti èèyàn yín ya ibadi àti màláìka gan ya ibadi àti gbogbo ẹranko pátá porongodo innakum lan tablughu darri ẹ ò tó láti dé ipò àti sẹmínì sùtà kan gbogbo ìpátá ẹ lè rí sùtà kan sẹmí tọ̀tàgbò rúùnì tẹ́tì ẹ̀ wá fi sẹmínì sùtà ẹ lè débẹ̀ dípò pẹ̀lú sí adúpẹ́ fún Allah olúwa táwa ń sìn níyàwó alágbára lórí gbogbo nǹkan ọba tó ti kú tó dá onan tó bá kú díẹ̀ káàtó onan nígbà tá a ga onan nígbà tá a nẹsẹ̀ tá a tiro títí tá a ga tá a sẹ́kù lára rà ó náà ní nígbà tá a nawọ́ sí tọ́wọ́ wá bà ó náà ní nígbà tá a lé títí títí tá a bà ó náà ní nígbà tá a rìn tí à ń rẹ́rìn tọ́tẹ́rìn pẹ̀kẹ́ wa ó náà ní nígbà tá a ń sunkún tọ́pa wa lẹ́kún ó náà ní. ọlọ́mọ kí gbogbo nǹkan ti ń ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ torí ẹ̀ kí gbogbo apáta tọ́ba ní. nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa kò bá wa lá gbogbo àlàkọjá wa ọ̀n bá wa lọ́kàn jẹ́ àti ẹ̀wà mí ni Allah báyìí ṣe fún kọ́gbà ẹ̀ awo awo awo awo láṣẹ fún ta ni èèyàn ló máa ń ṣe fún èèyàn ẹgbẹ́ rẹ̀ àmọ́ wá sí Allah ò bẹ́ẹ̀ ò bẹ́ẹ̀ ẹnìkan ni ẹ òun lè ṣe mẹ́wàá kí ni bí kí ni ganan ó ní tó wọn bá sẹ́sìn máa ń bọ́ tánu ó sẹ́rẹ̀ tani ọwọ́ jahannam ìwà náà ni torí di ẹlẹ́yìn ẹ̀sìn tó ń ṣe nǹkan ó kankan fún ara lọ́nà lọ ara lọ́nà lọ lè sọ pé ẹ actually fún kan tó kí ọmọ kí ọmọ ló sọ fún pé kíkì rẹ ni mò ń jẹ láti pé tó kátó wá pé allah olóòní ṣe sọláàtì ma òní ṣe ìsìláàmù ma ó kú palẹ̀ má ti wọ jahannam ó ṣera rẹ̀ torí a lè ṣe ìnínilára kankan fún allah a sì ti sọ ọ̀nà ẹni ká máa bú ìgbà ló fi burú ló fi jẹ́ ikú yàn ṣáìdá tí allah azza wa jal tẹbí ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ sí ọ ló máa máa wíwì kówì talẹni tó mú ṣẹlẹ̀ sí ọ òun gángan lọ ń bá wí ìyẹn Allah kò sì ní dá kápólì rẹ pé nǹkan kan sọpọlọ rẹ olúwa ẹlẹ́dàá wa lọmọ wa bu kọyọ ẹbẹ o olúwa ni wọwọ lẹdí ja'ala al-layla wan-nahara khilfatan liman arada an yadhakkara aw arada shukura Allahu ló dá òru àti ọ̀sán ọdọ àfọyín lákòókò tẹ máa lò fẹ́ni tó fẹ́ ṣèrántí Allah abẹ́ni tó fẹ́ dúpẹ́ fún Allah ọlọ́ba tó nígbà ẹnìkan kan ò nígbà àfi Allah ọlọ́ba tó là àkókò àkókò kìí ṣe tẹnìkan àfi Allah ọdọ òru fún yín ọdọ ọ̀sán fún yín fẹ́ni tó bá fẹ́ ṣèrántí dọ́dọ̀ Allah ọdọ òru àti ọ̀sán fún yín fẹ́ni tó fẹ́ dúpẹ́ fún Allah àìsíma ipe apá kan nínú àwọn àkókò apá kan nínú àwọn ọjọ́ apá kan nínú àwọn àgbà olúwa fún lọ́lá lórí apá kan gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ pé àwọn àkókò kan wà téèyàn bá ṣẹ̀sìn nínú ẹ̀ àdìpẹ̀lẹ́ ẹ̀san rere iná lolúwa máa fi sànyà nínú wa gẹ́gẹ́ bí oṣù Ramadan oṣù Ramadan inú gbàdúrà dání ọ̀nà lọ́mọ àmọ̀ fún lọ́lá lórí àwọn àkókò yòókù ọ̀nà lọ́ba tó ṣe pé ó tún fún àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah ó fún lọ́lá lórí àwọn ọjọ́ mi nínú àwọn ọjọ́ ayé ó tún fún ọjọ́ Àrafà ó fún lọ́lá lórí ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ayé Olúwa tún fún ọjọ́ àtìní àti ọjọ́ al nínú ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ó fún lọ́lá lórí àwọn ọjọ́ mi tí ń bẹ ní ọ̀sẹ̀ ọwọ́ àfọ̀jọ́ ọjọ́ mọ́ra ó fi ṣe ọba lórí gbogbo ọjọ́ méjèèje tí ń bẹ nínú ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ọjọ́ jùmọ̀ ẹ̀sìn Islam ti ẹ̀ sọ pé yàtọ̀ sí pé a fi sọ̀gá ohun gangan lọ́jọ́ ọdún gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ astima wípé nínú àkókò olúwa tó fi wákàtí ti parí lọ́jọ́ jùmọ̀ ó tún fi ṣe ọba nínú àwọn wákàtí tí ń bẹ lọ́jọ́ jùmọ̀ pé wákàtí yìí o ẹnikẹ́ni tó bá ṣàdúrà nínú rẹ̀ olúwa ẹlẹ́dàá wa yọ gbàdúrà rẹ̀ bákan náà àkókò sààrì ó tún bẹ nínú àkókò tolu afúnlọ́lá nínú àwọn àkókò tí ń bẹ lójúmọ́ kan torí pé àkókò sààrì à ń fẹ́ ká máa lò fún ìtọrọ àforíjì kanu qalilan minal layli ma yahja'un wa bil ashari hum yastaghfirun àkókò díẹ̀ nínú òru ni wọ́n máa fi sùn tó wá di àkókò sààrì wọ́n máa ń tọrọ àforíjì lọ́dọ̀ Allahu azza wa jal àwọn àkókò wọ̀nyí àtàwọn àkókò míì Olúwa fún wọn lọ́lá nípa pé máa ń gbàdúrà nínú wa ó máa ń ṣàánú ẹrú tó bá ń tọrọ nínú wa gbogbo gbàdámà ìdẹ̀ra ni látọ̀dọ̀ Allahu azza wa jal fẹ́ni tó bá sọ tó ṣàǹfààní nínú ẹ̀ ẹ̀mẹ́ni tó bá fi àsìkò tiẹ̀ tó fi gba tiẹ̀ tó fi ráàlì yọ padà di àbámọ̀ fún ọ tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàm gbogbo ọjọ́ ayé yẹn àwọn ọjọ́ àwọn wákàtí àtàwọn àṣẹ́jú òun náà tá à ń pè nígbà níṣẹ́ lọ́yẹ ká máa lo àwọn àgbà gbèsè ayé wa yìí ká máa lo láti ṣe àwọn sẹ́ẹ̀rì eléyìí tó ṣe wípé yóò fa rere wá fún aláyé àti lọ́la àgbẹ̀ndà lùkìyàm yóò ti aburú dànù fún wa kúrò láyé òní jẹ́ kí aburú ọjọ́ tiwa tó bá di lọ́la àgbẹ̀ndà níṣẹ́ lọ́yẹ kémi pẹ̀lú ẹ ká lo àkókò wa fún àti máa tẹ̀lé ti Allah ká dínà sí àti máa ṣe Allah nínú àwọn àkókò wa kémi pẹ̀lú ẹ ká lo àkókò wa fún àti ní ìmánì àti sàlékún ìmánì kémi pẹ̀lú ẹ ká jìnnà sí àti ya kèfèrí nínú àwọn àkókò wa fún àti jìnnà sí ti Allah nínú àkókò wa ká jìnnà sí torí ẹ wọn kì í yin ìgbà wọn kì í bẹnu àtẹ́lùgbà nítorí pé àkókò lásán lọ àkókò lásán tó lu adá fún àti ṣiṣẹ́ nínú rẹ̀ àti sẹ́ẹ̀rí àti sẹ́ẹ̀bù ẹnikẹ́ni tó bá wá fi aburú tó bá fi tì sára gbà ọba tó dá ìgbà ló ń bó ọba tó mú kí nǹkan ti ń ṣẹlẹ̀ nínú gbọ́ máa ṣẹlẹ̀ ó lọ ń bẹnu àtẹ́lù nítorí pé ń ta dá nígbà ìgbà kò lè dá nǹkan kan ń ta bá sì ní kó ṣẹlẹ̀ nínú ń ta dá ti ṣègbà òun náà ni ó máa ṣẹlẹ̀ kì í sọwọ́ gbà nìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ lẹ́yìn náà làfún onítìrọ wa ni allah sọ pé wa qalu ma hiya illa hayatuna dunya namutu wa nahya wa ma yuhlikuna illa ad-dahr wa ma lahum bidhalika min ilm in hum illa yadhunnun. àyà yìí ń sàlàyé àwọn ọ̀sẹ̀ bọ́ tí wọ́n bẹ láyé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe jẹ́ pé wọn àgbàgbọ́ wọn àgbà Allah gbọ́ wọn àgbàgbọ́ pípẹ́ tá a bá kú wọn tún gbé wa dìde fún ìṣirò àti ẹ̀san tó bá di lọ́la gbẹ̀ndẹ̀l ìgbà nìkan làwọn gbàgbọ́ àwọn gbàgbọ́ wípé ìgbà ni ní mú àwọn sẹ̀m ìgbà onípa àwọn àrùn ìgbà kan òṣìṣì tí ó já wọn dé tó bá di lọ́la àjọ gbẹ̀ndà kìyàmù kẹtẹ́ ń pariwo àwọn ògbàgbọ́ bẹ́ẹ̀ wa qalu ma hiya illa hayatuna dunya wọ́n ní gbogbo ẹ̀ kọ̀tayọ̀ kankan ìgbésí ayé tá a wà yìí lọ ìgbésí ayé tá a wà yìí òun náà ni òun náà ni nǹkan tó ṣe wípé òun ló ní wá ìgbésí ayé tá a wà yìí òun náà ni ó mú kí ìgbésí ayé wa kó dópin lọ́jọ́ kan namutu wa nahya ìgbà ni wọ́n pa wá nígbà tí ìgbà tó bá rí pé a ti lò ń débì kan èyí tá a lò nínú òun ti tó òní ọ̀pá wa wa nahya yóò sì máa máwọn ẹlòmíì bẹ́ẹ̀ láyé ikú gbàtẹ́yìn lò kò sí ìtò ńgbà tó bá yá tẹ́yìn náà bá lo iye tí mo kọ fún yín ẹ̀yin náà kú dáàbò wọ́n wá sọ ìgbà di olúwa torí àwọn ṣe ń pè wọn ní adahiriya àwọn ẹni tí ń sìn gbà ìgbà òun ní ń pa wá ìgbà òun ní ń yè wá bẹ́ẹ̀ bá rẹ nìkan tó kú ìgbà ló lè tó ló ti tó o ti gbó gbó gbó gbó gbó fàyè lẹfẹ lòmíì ìwà nìkan kọ́ ló lòmíì jẹ lòmíì inú lo tiẹ̀ ìgbà òun náà ni ó tún jí ẹlòmíì tóun ó fi máa sẹ̀mí tiẹ̀ pé ńgbà tásìkò tiẹ̀ náà bá tó ni wọn náà tó kú wa ma yuhlikuna illa ad-dahr wọ́n ní kò sí nǹkan kan tí ń pa wá bí ìbá ṣe gbà àwọn ọgbà ọlọ́ọ̀ gbọ́ ìgbà náà ní ń pa wọ́n ìgbà náà ló mẹ́ni tí ò ti kú ọmọ ti kú wa ma lahum bi dhalika min ilm wọn ní àríwò àrídájú kan àrígbámú kan ò sí fún wa lórí tí wọ́n ń sọ yìí báyìí ah, ọ̀rọ̀ tí gbogbo ọ̀rọ̀ tí gbogbo yẹn náà ló lè sọ̀rọ̀ náà gbogbo yẹn ló lè fẹnu wa rọ́ọ̀fù àmọ́tọ́ sọ ẹ̀rí rẹ̀ dà ibi tí di ọmọ olóòkú ti dominu gbogbo ntọ́ sọ tọ́ fánu gbogbo ntọ́ sọ tó hó sẹ́nu ẹ̀rí rẹ̀ dà lọ́ba dìgbẹ́ sọ́gbà mi gbọ́ ni kí ló bá gbọ́ gbọ́ náà ni anabi ibrahim aleyhi salam ọgbà allah gbọ́ imani tó nípa gidigidi ó ń bi allah olùrọ́bì arìnrìn kẹfẹ́ kẹfẹ́ mọ́ta báwo ló ti ṣe dí fi hàn mí wá allah kọ́lẹ̀ ọ̀lẹ́m tó mìn olúwa ní sọ gbàgbọ́ ni kọ́lẹ̀ bẹ́lẹ̀ ó ní mo gbàgbọ́ ìwọ olúwa mi wàlẹ̀ dín lè yẹ kó máa ń nà kọ́lẹ̀ nítorí kọ́kàn mi ò lè balẹ̀. nínú tólúwa ní kọ́ máa kọ́ máa pe àwọn èèyàn lọ sídìí rẹ̀ ó ní kí wọ́n gbàgbọ́ pé tá a bá kú wọ́n jí wa dìde ohun gangan ni wọ́n ń béèrè nísìn fi hàn mí ìwọ olúwa báwo ló ti ṣe jí àwọn òkú ìwọ wá sọ̀rọ̀ kalẹ̀ ìwọ tẹ̀sán nábì ìwọ sọ̀rọ̀ kalẹ̀ ìwọ kúrúntù tó ti pẹ́ nìkan ọ̀dọ́ ọmọ dámọ̀kòló rẹ lọ́yọ̀ gbogbo àwọn tó fẹnu wa rọ́ọ̀fù tó kalẹ̀ yìí wọ́n á lẹ́rìí rẹ̀ ń kọ́ ọ̀hán ní a pírù rẹ̀ fọ́ ọmọ bíi mílíọ̀nù rẹ̀ rí èèmọ̀lùkùtù pẹ́bẹ́ àti ẹ̀gán lè mọ̀lùkùtù pẹ́bẹ́ ọ sọ̀rọ̀ kalẹ̀ rúrùn ọ̀rẹ́ rí mú kí n bá gbọ́ láì jẹ́ pé mo jẹ́ dúrọ́ọ̀mù sì mọ̀ pé àgbà kí ńgbà tó sọ pé báyìí báyìí báyìí kàṣà báyìí káwòdì ẹ̀rí ń kọ́ kólé hàtú burhanakum in kuntum sadiqin tọ́lá ké bẹ́ẹ̀ ni gbogbo wa bá ń ṣe nínú ìgbésí ayé wa ìwọ tán ti ṣì lọ́nà ọba ti ṣì nà ìwọ jẹ́ pé wọ́n da gbogbo lóru papọ̀ mọ́sápà fún wọ́n ní o mu ọba ti máa gbé mu ẹjọ́ ṣé wà o ni ká máa ṣe ìkílẹ̀ rí ẹ o ẹjọ́ ustaz wà o níta ni ká máa ṣe ìkílẹ̀ rí ẹ o ẹjọ́ o dókítọ̀rù wa o níta ní ká máa ṣe kílẹ̀ rí ẹ o àtà èmi lódìdí dókítọ̀rù èmi adúrúṣẹ́ èmi ustaz ẹni kí ni ọgbọ́rọ́ lásán mẹ́rin wájú ọ tó bá ti di mẹ́rin ẹ wá irú òdínkù àbí òní dínkù yóò dínkù yóò dínkù wọn máa sọ lẹ́wọ̀ kí wọ́n tó parọ́ torí ẹ olúwa ni gbogbo ní tí wọ́n ń sọ pé gbà ní pa wọn ọ̀lẹ́rìí kan lórí ẹ̀ inhum illa yadhunnun àbá lásán ni wọ́n ń dá àbá kábà wọ́n rò pé bí ó ti ṣe ṣe ń rí nu kò rí bẹ́ẹ̀ wọ́n rò pé bí ó ṣe jánu kò rí bẹ́ẹ̀ ibi tá ti kú wọn ní gbé wá dìde wọ́n ń wọn dànù. àwọn tí a ń wò pé sọ tó sọ̀rọ̀ ọrùn ni sọ̀rọ̀ ọrùn pé tó ti kú akramakumullah èèyàn ti kú tó ti gbé wa sínú lẹ àwa àwa yìí ara wa ní ọkọ wábì gbà lọ. àyàfi àwọn anabi allah àtàwọn aránṣẹ́ allah tí allah tó ti síwájú lórí tiwọn ipò ilẹ̀ òní jara wọn àfàwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀dá tẹ́sí pé àwọn mùmínì wà nù wọn àwọn ẹni tí ò mùmínì náà wà nù wọn tí allah kọ pé ilẹ̀ òní jara wọn anabi kọ̀ọ̀kan tí Allahu kádàrà pélé òní jara wọn àwọn ọ̀sẹ́bọ àwọn abọ́gibọ ọpẹ àwọn kèfèrí tílẹ̀ wá jara tí wọ́n ń kọ́ o. ọjọ́ nǹkan táwọn èèyàn ti rí ẹni tó kú tó jẹ́ mùsùlùmí lẹ́yìn bí ogún ọdún ọgbọ̀n ọdún títí fẹ́ gba ibi tó rí tẹ́ wà tẹ́lẹ̀ ìjọba wa láṣẹ pé kí wọ́n wo gbogbo orí tẹ́yìn òkú tí ọba jẹ́ pọ́ bá sẹ́kù pẹ̀lú ara rẹ̀ lálàáfíà kí wọ́n lọ sí wọ́n sí orí tẹ́ tuntun eléjà ń sẹ̀ dálẹ̀ torí ìjọba ti síwájú pa àwọn èèyàn láṣẹ kọ́ mọ́ sí yàn abẹ́ ma ó ti tójọ́ mẹ́ta ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yẹlẹ̀ wò mẹ́sẹ̀ bọ́ọ̀kù ẹnìkanu àwọn ẹni tó ń mọ̀ wọ́n ló ti kú tó bí ọdún wọ́n gbé jáde àfi bí ìgbà tó ṣe fóònù ni wọ́n gbé sísàrí gbogbo lọ́fíńdà tán fi sí lára gbogbo ẹ̀ sì ń rùn bí ìgbà tó ṣe fóònù wọ́n dà sí. ilé ìṣẹ̀lẹ̀ nílùú Islam ní asaudiya asiri títí náà wọ́n ń ṣe tó pé ńgbà tí katapila tó bẹ̀rẹ̀ sí ní tó bẹ̀rẹ̀ sí ní kó ìpẹ́ tó bẹ̀rẹ̀ sí lẹ́bù rẹ̀ ẹsẹ̀ ló pẹ́ nìkan nu nǹkan kan sára rẹ̀ wọ́n ti ṣe sí ni wọ́n bá ọwọ́ àjẹ babaláwo tẹ̀lé ìṣẹ̀lẹ̀ ní south west ń bì lẹ́nu tó mẹ́ta yìí ó ti kú tipẹ́ làwọn babaláwo àtàwọn olóòṣà àtàwọn oníṣẹ̀ṣe làwọn máa ń pẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o abáwí tí wọ́n níṣẹ̀ sí ọ̀dá ń bọ̀ lọ́wọ́ dá sí ìṣesé ti ṣe lè dà ìgbé àlàáfíà ọ̀yẹ̀wò ọmọ ọfẹ́ ṣèṣe àkàràmọ̀kùnmọ̀lá kí ló ṣẹlẹ̀ kí ni hikima tó wà ní eléyìí iná ilẹ̀ ti rí òun wípé àwọn tí ó sorí ibú àwọn tó lù ti kọ orí ibú máa. tí ruru bá ríru eléyìí wọ́n tún bá tẹná ma pípé ń ń torí tí ọba jọ́nà ó yẹ kápẹ́rù bàbá yìí náà ti pòórá ó ti jẹrà málẹ̀ na pé fìtínà ni àbí èsè fìtínà fìtínà wọ́n pè lẹ́yìn ní istidraj olúwa fi wọn ni tẹ́lẹ̀ tí ọba ti ríru eléyìí tó ní tauhid ó ti máa tọ́fà akramakumullah ńgbà bá ti kú ara wa táì fẹ́ kí yàmùyàmù ó kó yànmùyànmù nítòsí etí wa àti mú wa ara wa náà kọ́ jẹrà tó ṣe pé àwọn ìrùn lẹ̀ àwọn ekòló àwọn kòkòrò lẹ̀ àwọn fi wá sata wọ́n fi gbogbo ara tó ń tọ́jú ara tó ń wẹ̀ lójoojúmọ́ ara tó ń mójútó tí ò jẹ́ kó rí tẹ̀mí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ dààmú pẹ̀lú ẹ̀mí ẹ̀ wọ́n fẹ̀sìn ṣeré wọ́n fẹ̀sìn ṣẹ̀fẹ̀ ara yìí ni yóò máa béèrè irú ọṣẹ wo lọ́dà kíyàn máa fi wẹ̀ eléyìí tí ó mú kí awọ ara kọ́ máa ṣe jọ̀mùjọ̀mù yóò máa béèrè body lotion yóò máa béèrè body wash bí ṣe ń wẹ̀ láàárọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa wẹ̀ lálẹ́ tó bá ti yọ òórùn ọṣẹ yìí gan-an ó tó pààyàn àmẹ́mi ńkọ́ ẹ̀mí dọ̀tí mọ́ ọ lọ ẹ̀mí burúkú rádaràda tó ń gbé ká ọ yẹ kó fọṣẹ lọ ẹ̀mí yìí ọ ń fa mójútó lọ́dọ̀ rẹ torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé yá khadimal jismi kam tashqa li khidmatihi atatlubu ribha mimma fihi khusran ìwọ tó ń mójú tára rẹ ọ máa ń ṣe wàhálà púpọ̀ lórí àti tọ́jú ara tó fẹ́ jèrè lára tó ṣe kó fò lèèyàn máa ṣe ń bẹ̀rẹ̀ inhab ila ruhi wastakmil fadailahu ẹ̀mí rẹ ni kò dìde tìgbàgbàgbà gbogbo àṣẹ lọ́lá tẹ̀mí ń bùkátà rí kó o ṣe o innaka birruhi la bil jismi insanu torí pé ẹ̀mí lọ́sọ́ọ́dẹ̀yàn kì í sara lọ́sọ́ọ́dẹ̀yàn nígbà tí èèyàn bá kú ó sì wà náà ni ọ wà jáde táwọn fi ń pè lókù ẹ̀mí ti jáde eléyìí ò túmọ̀ sí kọ́ ọmọ wẹ̀ máa ọmọ wa rùn. wọn máa wọ ẹbọn ṣe ń ma àmọ́ àṣejù kọ máa wọ ọbẹ òtún mẹsì kọ máa fọnu máa tẹnu ọmọ àrùn ọmọ fọnu rẹ dáadáa àṣejù kọ máa wọ ọbẹ ọwọ amójútẹmí rẹ ẹsìn ìnìtumọ̀ àpò mójútẹ ẹmí rẹ ọtọjú ẹmí rẹ nítorí wọn ká ṣe ọmọ ọtọjú ẹmí rẹ nítorí wọn ká jìnnà sí ọtọjú ẹmí rẹ gbogbo àwọn rádaràda pálapàla jìnnà sí torí pé kú ń rẹ ní fún ọ ló fi bára rẹ lókè pẹ́ gbogbo àwọn kòkòrò àwọn kán àwọn àdín wọ́n jẹ gbogbo ara wa tán a wàá ṣẹ́kù eegun títí gbà wo lẹ́gùn náà ṣẹ́kù eegun náà yọ bẹ̀rẹ̀ sí ní kẹfún yọ bẹ̀rẹ̀ sí ní kẹfún eegun tó ti lágbára gidigidi tí wọ́n bá tẹ̀ báyìí yóò túká egun tó túká yọ bẹ̀rẹ̀ sí ní di gàrí yọ bẹ̀rẹ̀ sí dé lùbọ́ subhanallah èmi àti ẹ náà ni ó ti ṣẹlẹ̀ sáwọn bàbá wa ó ṣẹlẹ̀ sáwọn bàbá bàbá wa ó ṣẹlẹ̀ sáwọn bàbá bàbá bàbá bàbá bàbá bàbá gbogbo wa ètò ṣẹlẹ̀ sí bàbá ọmọ ṣe ń sá fún àwa náà kù jọ kàn ǹjẹ́ àwọn lárúbáyìí wà wò láwọn ọ̀sẹ̀ bọ̀ àkọ́kọ́ àwọn wò pé ńgbà tá a bá ti kú tá a ti tá a ti dẹni tí ò sí mánu sáré ara ti jẹrà egungun ti kẹ fún àwa gangan alára kò sí tó lè tọ́ka sí wa má ṣé àwa fẹ́ sọ pé lẹ́yìn ìgbà yẹn Allah ó dá wa padà yóò dá wa padà báwo àwọn Muhammadu yìí ti ń parọ́ lérò tiwọn àwọn wò pé ọ̀rọ̀ pé wọ́n ò jí wa dé o àlọ́ lásán ni ẹ̀gbọ́n tí wọ́n sọ ni olùwà ni wọ́n bọ̀rọ̀ bẹ́lẹ̀ náà mẹ́tẹ́lẹ́ ni. ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم أما ينقو إفن الله ike ó ti gbàgbé bólú àti ṣe dáhùn ó mú egun ó mú egun òkú ó mú wá fi ṣàpèjúwe fún anabi sallallahu alaihi egun eléyìí ṣé omi ni pé Allahu rẹ tó ń pè wá lọ sọ́dọ̀ rẹ yóò tún di yóò tún dé èèyàn lẹ́yìn ìgbà tó bá ti kẹ́ fún. ìgbà tí ń sọ pé tẹ́ ẹ bá parọ́ ẹ máa pa dúdú wọ́n parọ́ funfun ètò wọn tètè jọ nígbà tó ṣe pé àwọn ò ní àwọn ọ̀gbàgbọ́ olùwà ni ẹ sọ fún wa o qul yahyiha alladhi ansha'aha awwala marra olùwà tó da nígbà àkọ́kọ́ òun náà ni ó tún jì tẹ́ ẹ mọ̀ pé a ti kọ́kọ́ wà ní kí la ní ọ̀sẹ̀ lẹ́ńdọ́ gbẹ̀ndà kìyàmà wọ́n jí wa dìde àwa tá a ti wà yìí náà wọ́n jí dìde ẹ dákun ṣe iṣẹ́ àkọ́kọ́ ṣe ló máa ń le jù ní àbátúnṣe èwo ló máa ń le jù àkọ́kọ́ ṣe ló máa ń le jù àmọ́ àti tàkọ́kọ́ àtàtúnṣe gbogbo ọlọ́run lọ́dọ̀ Allah nǹkan kan ò sí tó le fún Allah àfi tí Allah bá gbèrò láti ṣe ni ò ní ṣe torí pé àṣẹ lọ́rọ̀ rẹ̀ tọ́ba ní kọ́ ṣe yọ ṣe náà ni torí ẹ̀wọ́ tó ń rò pé wọn ò ní jí ọdẹ tó fi wá yọ̀ dára òjé lu ọgbà ọyọ̀ dára gbogbo àdúgbò lọ́ yọ lẹ́nu ọyọ̀ ọ̀daràn orílẹ̀ gan o pa gbogbo èèyàn tán ọ̀ndánà òǹgbẹ́bọn òǹgbẹ́sùnmàmí rántí tá a bá ṣayé tán alùkìyàmà ń bọ̀ kò síbi tá a fẹ́ sá pamọ́ sí jàmá kò síbi tó fẹ́ forí pamọ́ sí tí ìgbẹ́ndà alùkìyàmà ó fi jẹ́ pé gbogbo èèyàn lọ́wọ́ àfiwọ́ nìkan Maradona kò sí wàláhì gbogbo aláwà ẹ wá wo ọjọ́ ẹ wọ́n tọ́mọ èèyàn tá a bá pọ̀ ń bì kan a lè fojú pamọ́ síra wa bí kọ́ ọ̀rẹ́ ni tó jẹ lówó bó ṣe wá tajú sọ̀kan ọkùnrin kọ́ yìí èyí tó jẹ mí lówó ní máa ń fọ ọtọ́ ẹnìkan ká ṣé ṣe mú fúnnu mú fúnnu o lọ́nà bá kọ́ wá kàn sórí bá sórí bá kọ́ láti fi kọ́ bọ́ síbò mi láti wọ́n wọ́n wọ́n lọ́ba túlẹ̀ sáàlẹ̀ sí fẹ́ ní ọ̀gbẹ́ni la ilaha illallah ó kù fi tọ́ sàpamọ́ sí ní ọ̀gbẹ́ni ẹ wá fi ọ̀pọ̀ èèyàn táyé ẹ̀wọ́n fi ń wétà kìyàmà áá olúwa aládùn níwájú ẹ̀ ẹnìkan kì í sapamọ́ wájú ẹ̀ o lè sá mọ́yàn lọ́wọ́ àbẹ́fọ́ lọ fẹ́ gbà sá máa lọ́hù lọ́wọ́ tí ètò sọ́wọ́ rẹ̀ ló kò sí ríkẹ́ láàmánjá wà láàmánjá àmínkà ìlà ìlà yìí nínú àdúrà nàbìnú kò síbi tá a fẹ́ forí pamọ́ sí kò síbi tá a fẹ́ sáwọ̀ pa a fẹ́ sá mọ́ Allahu lọ́wọ́ àfi kó tó jẹ́ pọ́wọ́ rẹ̀ náà láti máa kó sí. tòjọ́ pé ìdàlùkìyàmà nù wàláhì tó bá ṣe é ṣe káwọn èèyàn sá ọ̀pọ̀lọpọ̀ bá gbìyànjú ẹ̀ torí sẹ́ wọn ọ̀dá ọ̀daràn lọ́pọ̀lọpọ̀ tọ́ bákan náà Olúwa tún sọ pé wọ́n qalu أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا ǹjẹ́ táwa bá ti di egungun tí egungun náà ti kẹ́ fún tá a sì má tí ò sí tí wọ́n tọ́ka sí lára wa páwa náà nì ntọ́sẹ́kù nù wa nì tí wọ́n tún gbé wa dìde wọ́n sọ wá dẹ̀dá tuntun. Qul kunu hijaratan aw hadida olúwa ni ẹ ti ẹ̀ má sẹ́kù léèyàn ẹ di àwọn òkúta òkúta kẹ́ẹ̀ di irin aw khalqan mimma yakburu fi sudurikum àbí kẹ́ di ọ̀kan nínú àwọn ẹ̀dá tẹ́ ń wò kó tóbi lọ́kàn yín gbogbo bó ṣe lè wù kẹ́rí kẹwàá máa sọ pé fasayaquluna man yu'iduna tani ọ̀ adá wa padà qul alladhi fatarakum awwala marra sọ fún ọkọba tó kulẹ̀ dáyín nígbà àkọ́kọ́ òun náà ni ó dáyín padà òun náà ni ó dáyín padà kò síbòsílẹ̀ sá má àti gbé ọ òsì bó ṣe ṣe sámílẹ̀ yìí lọ́wọ́ o tá ǹjẹ́ tá a bá ti mà pípé àti àkọ́kọ́ dá wa àti dídá wa padà méjèèjì lọ́rọ̀ lọ́dọ̀ Allahu azza ọba tó dá wa nígbà tá a jẹ́ nǹkan kan tó wá mú wa máa bẹ tèmi fi ń jẹ́ mi tí wọ́n fi ń jẹ́ wọ́ tóun fi ń jẹ́ òun táwa fi ń já wa ọba tó dá wa bẹ́ẹ̀ ṣé kò lágbára láti dá wa padà bí yóò dá wa padà ní rọrùn mọ́wù lẹ dààmú ìwọ kọ́ ni wọ́n lọ́ọ́ dára rẹ padà kí ni dérò rẹ lè dá sí tẹ́lẹ̀ náà aláwọ̀ ọ̀dọ̀ padà kí ló ń jiyàn sí ìwọ kọ́ ni wọ́n sọ pé ọ́ dára rẹ padà kọ́mọ́ akóró màtẹ́rì àjọ àníwọ̀ kọ́ ọlọ́hùn ni ọ̀dọ̀ padà wọ́n wá ní kó o tún gbàgbọ́ bó o lè tún soríire pé wọ́n dọ̀ padà sọ́ọ̀mọ̀ kí tó fi wálé ayé sọ́ọ̀mọ̀ kọ́ wà ní ta ni nínú wa lọ́mọ̀ pé wọ́n wà ọ̀nà bó lágbàtà fi débi wàláhì tàláhì àmà lẹ́yìn gbàtà bá kú wọ́n dá wa padà náà kì í ṣiṣẹ́ tiwa iṣẹ́ Allah agbàgbọ́ bẹ́ẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ kó sórí rẹ má gbàgbọ́ kó sórí bú tá a bá wa kú tí gbogbo nǹkan tó bá wa pòórá lára wa tán nǹkan kan ṣẹlẹ̀ o nǹkan kan ṣẹ́kù lára wa nǹkan kan ṣẹ́kù lára wa wọ́n ń pè ní ajibo danab ajibo danab òun náà ni ibi egun sọ́nsọ́ kan ní ìparí egun ẹ̀yìn wa níbi tí egun ẹ̀yìn tó ti pàdé pẹ̀lú egun dì egun sọ́nsọ́ kan bẹ́ẹ̀nbẹ́ ó ní wọ́n ń pè ní ajibo wọ́n ní tí ilẹ̀ bá jẹ gbogbo nǹkan kò ní jẹ kápẹ́kì ni lọ pààyàn jẹ tó bá jẹ gbogbo nǹkan lára rẹ̀ yọ pọ̀ egun yìí tókun bá gbéyàn lọ tíyàn bá kú sínú òkun tí àwọn èèyàn èèyàn téèyàn jọ wà nù òkun àwọn aláàánú èèyàn àwọn ẹni resí èèyàn tí wọ́n bá so òkúta mọ̀yàn lára bí kékeré wọn máa lọ ọ̀sàlẹ̀ òkun àwọn tó fẹ́ràn èèyàn ni yẹn torí pé wọn ò ní fi ọlẹ̀ kọ́ á léfo lórí omi àwọn ó sọ nǹkan tó wúwo mọ́ ọlá wọ́n máa gbé ọlọ́ wọ́n máa gbé ọlọ́ wọ́n máa gbé ọlọ́ tó fi dé sàlẹ̀ òkun kọjá sàárè ti ẹnu ẹ̀jẹ̀ ọ̀bá àjẹ́ ọ́ ẹni tí ọ̀bá àjẹ́ ọ́ ọgbogbo ẹja náà bá jẹ́ ọ́ gbogbo nǹkan bá jẹ́ ọ́ egun sóńsó yọ̀ sẹ́kù atara rẹ̀ lólúwa ẹlẹ́dàá ó ti tún wa dá tọ́ba díjọ́ gbẹ̀ndàl kìyàmà láṣẹ dìde níjọ́ gbẹ̀ndàl kìyàmà èmi ní máa jẹ́ mi ìwọ lọ́ọ́ máa jẹ́wọ́ òun ni ọ́ máa jẹ́ òun kò ní sí ìyàtọ̀ tọ́ba yẹ èkíkánná ọwọ́ rẹ tọ́ yẹ ìkíkánná ọwọ́ rẹ róńdó yìí àtọ́màka ọmọ adìrín ìtọ́ba yẹ wò ó rí i pé wọ náà nìwọ ìwọ lolúwa tún gbé dìde kì í ṣe sáǹpù rẹ ìwọ gangan ni. Allahu akbar lè bá yé wa ẹ dákun kí láà ní gbàgbọ́ sí kí láà ní gbàgbọ́ sí ẹ̀yin kèfèrí ayé kí láà ní gbàgbọ́ sí ẹ̀yin ọ̀sẹ́bọ kí láà ní gbàgbọ́ sí ẹ̀yin alárìyànjiyàn nípa ẹ̀sìn kí láà ní gbàgbọ́ sí alágbárí rọ olódo ìwọ ni wọ́n lọ dára rẹ padà àní Allah ni ó dá wa padà àmọ́ nǹkan kan bẹ lábẹ́ rẹ̀ lẹ́rú ṣe ń bà wọ́n tá èèyàn ọgọ́rùn jọ tàbá ni ẹni tó bá gbàgbọ́ pé ìgbéǹde ń bẹ lẹ́yìn ikú ẹ̀bọ support ìgbàgbọ́ pé wọ́n jí wà ń lẹ́yìn ikú wa bọ́ support tẹ́ ẹ bá ṣe àkíyèsí gbogbo ẹni tó bá bọ́ support ẹ rí i pé ẹni bu ni wọ́n kèfèrí ni wọ́n ọ̀sẹ̀bọ ni wọ́n bọ́ bá pera rẹ̀ mùsùlùmí ẹ̀sìn rẹ̀ ti ń ṣe kọ̀ dáńgájíà ọ̀daràn ni wọ́n ti mọ̀ ike ń táwọn lọ dé bá bọ́bá di lọ́la àgbẹ̀ndà kìyàmọ̀ ọ̀dà ọmọkùlẹ̀ kúkú wá ó dàbí ọmọ skul ni tó bá kó ọmọ skul ọgọ́rùn-ún jọ tó bá ní mo fẹ́ràn kídánwò wá lẹ́yìn ọ̀sẹ̀ méjì sóni ìfẹ́ kídánwò wá rárá rárá tí wọ́n fi jáde iléèwé yìí ẹ̀rí fáwọn tí wọ́n bọ̀ sí apá ọ̀tún wọ́n fẹ́ kí ìdánwò ọwá àwọn ọmọ tó ní gbìyànjú ń gba ẹ̀kọ́ wọn nù àwọn ọmọ tí wọ́n mọ̀ pé àwọn wàá fàsìkò ṣòfò ń bì ni àwọn ọmọ tí wọ́n fẹ́ fowó àwọn òbí wọn jóná àwọn ọmọ tó mọ tí wọ́n ń ṣe tó mọ̀ pé ìpele ìpele nìgbésí ayé ká parí eléyìí ká tún lọ sèmí àwọn ẹni tí wọ́n rí tó bọ̀ sọ́sápọ̀tù àwọn ọmọ tó wá fowó ṣòfò àwọn ọmọ tó wá fowó jóná àwọn ẹni tí ọkọjú máa wè táwọn òbí wọn rán wọn wá kọ àwọn ní ọgbọ̀n sábà agbala ká má ṣe ìdánwò láéláé kó sì fún wa ń wẹ ẹrù ṣahadatu zur ẹ̀rí èké irú àwọn ọmọ dárí ti ń rìn òwò sùkúlù àwọn ọmọkọ́mọ tó ti yagara wa àwọn aṣẹ́wó àwọn ọmọkọ́mọ tó ti yagara wa àwọn kọ́ọ̀tù tí wọ́n láwọn ń lọ sùkúlù àwọn náà ò ní fẹ́ dáwò kí ló dé nítorí pé a yóò tú àṣírí wa ọmọ yahoo yahoo àwọn náà ní fẹ́ẹ́ dánwò nítorí pé gbogbo àsìkò tiktok tiktok báwọn ti ṣe jàǹbá àwọn èèyàn láyé ni wọ́n á sọ pé dánwò wọ́n ní ọkọ̀ fọ́múlà nọmba tírì àti nọmba wán nǹkan ìwọlùmọ̀dá torí ẹ bẹ́ẹ̀ náà ní gbẹ̀ndà kìyàmà tẹ́rì yẹn gbogbo ẹni tẹ́ bá rí ti ń takò gbẹ̀ndà kìyàmà iṣẹ́ rẹ̀ ọ̀dá oníbàárẹ̀ rẹ̀ ǹjẹ́ tó wù àwa kápẹ́ gbẹ̀ndàlọ́kì yá máa ń bẹ àbí òwú wa ni o ó wù wá ó wù wá à ń palẹ̀ àbáwọn wa kò tí <laughs> àwọn wa lè já kọjá bọ́dà wa wa. tẹ́bí tá a bá ti kíyèsí ìjọsìn wa dáadáa á tún á máa tọrọ àánú Allah gbogbo bí sáyà bá ṣe dáa tó wọ́n tẹ́ pé wọ́n ní ìmáàmù Mẹ́kà gbogbo ọ̀dọ́ àlùjáná àfi kí àánú olúwa kó tó kùn torí bẹ́ẹ̀ la Ànábì sallallahu alaihi wasallam sọ iṣẹ́ ànìkan yóò ní gbé wa àlùjáná ó ní tó fi dórí wa Ànábì ó ní bẹ́ẹ̀ ni tó fi dórí mi àfi tí olúwa bá fi kẹrẹ̀ kárì mi Ànábì sọ bá àwọn bó àwọn wí tán á sọ pé àwọn bàbá yín ti gbé gbogbo sọláàtì fún yín ẹyẹ bùkátà láti ṣe sọláàtì bẹ́ẹ̀ fẹ́ nìkan sọ ó sì ló ń fẹ́ wà lè jẹ́nà tí àwọn fẹ́lẹ́ ń tara rẹ̀ dànù ni tí wọ́n bá ti lọ mọ́ṣáláṣí bá tí wọ́n ti pèpè tó àsìkò sọláàtì tó àfàrẹ́já lọ ẹni ẹ̀yin lọ́ba àwọn bàbá ti gbé fún wa kí ni bàbá gbé fún wa ó ní gbogbo sọláàtì pátápátá àwọn bàbá òun ti gbé fún wa àmọ́gbà Ramadan dé ń ṣe sùyàmù Ramadan bìlásọ̀là bìlásọ̀là ó ń ṣe sùyàmù bìlásọ̀là ó ń ṣe sùyàmù kò sí sọ̀là ṣé mùsùlùmí ni ó ní kò lè yé yín ìgbà táwọn bàbá àwọn ń gbé tí wọ́n ń gbé tí wọ́n ń gbé wọ́n gbé sọ̀là àmọ́ wọ́n fi sùyàmù sílẹ̀ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ àwọn bàbá rere ọ̀yẹ̀kọ́ gbé sùyàmù náà à ń ojú rẹ̀ á pọ̀ kankan báyìí ọ̀ ń kara ọ̀yẹ̀ káwọn bàbá rẹ̀ ó ti kọ́ gbẹ̀yìn náà ó ní wọn gbẹ̀yìn wọn gbẹ̀yìn wọn kà gbé sọ láti lásán ni à bàbá rẹ̀ náà yẹ kọ́ bọ́ gbóúnjẹ torí wàhálà tó ń ṣe láti wówó oúnjẹ yìí báyìí ṣebí níta fi sínú náà làwọn àbíbẹ̀ kọ́ níta jẹ làwọn ebi náà ló lọ́jà sí ọ̀yẹ̀ kí bàbá rẹ̀ ó ti bọ́ gbé kọ́kọ́ má sẹ́mi koríko ti yóò bàbá rẹ̀ náà yẹ kó ti bọ́ gbé tíyàwó kí ló fẹ́ fíyàwó sí ọ̀yẹ̀ kó ti bọ́ gbé tọmọ kí ni wọ́n fẹ́ bímọ sí ọ̀ ń tẹ̀ra rẹ̀ dànù nítorí wípé ẹ̀sìn yín báyìí oníkálukú ni ó ṣe tó ń bá ń ṣẹ̀sìn tó ń ṣe bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ó ò tún lè fọwọ́ sọ̀yà wípé tí ọjà sí rere ṣùgbọ́n àràn kan àràn kan torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ ṣọ́ra fún àti máa tètè dájọ́ lórí àwọn èèyàn gbọ́n ọkùnrin olórí ibú yìí kò tí kú o ó lè kú lórí ire o ìwọ náà tó wọra lórí ire ó ti kú o ó lè kú lórí ibú olùwàjẹ́ ká túnbọ̀ tán wọ́n dáa tọ́ nítorí máa ń ṣe lónìí tàbá wò tàbá fi dá lẹ́jọ́ àtúnbọ̀tán àṣìṣe ni o nítawa ń ṣe lónìí tàbá wò tàbá fi dára wa lẹ́jọ́ àtúnbọ̀tán àṣìṣọ ni o Olúwa ló bí kálukú sì parí tiẹ̀ olùwàjẹ́ parí lálàáfíà akramakumullah nílẹ̀ ayé wa táwa wà yí báyìí á rí i kí kò bá ọgbọ́n tó dópin tí ì ṣe ti Allah kò bá mu ike kó fi àwọn èèyàn tí ń tẹ̀lé tiẹ̀ tí wọ́n jẹ́ ẹni rí kó fi wọ́n ṣe dọ́gba pẹ̀lú àwọn ẹni tó tako tiẹ̀ àwọn ẹni tó ṣe pé wọ́n jẹ́ ẹni bú wọ́n kì í ṣẹ̀sìn níjọ̀kan nínú gbèsè ayé wọn yìí kọ́ ajẹ́ kó fi wọ́n ṣe déédéé wọn. nílẹ̀ ayé ń bí ẹ sì rí àwọn ẹni tó jọ́ta Allah àwọn ẹni tó jẹ́ pé wọ́n kì í tẹ̀lé ti Allah wọ́n ń sẹ̀mí ní gbẹdẹmukẹ́ gbogbo nǹkan bọ́ sí fún wọn ẹ̀rí ilé tí wọ́n ń gbé farangada farangada ni àgbàlálẹ̀ ẹlòmíì ọkọjà pápá àṣírí tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù ẹ̀rí kí wọ́n dára sí ògiri ilé ẹlòmíì lọ́nà tó ṣe pé abala kan nínú ògiri mẹ́rẹ̀ẹ̀rin ká pé wọ́n lè kóró owó tí wọ́n fi kọ́ fẹ̀yìn ẹ̀yìn ọ̀pọ̀ létí ògoro eléyìí tẹ́nìkan ò ní débẹ̀ kọ́ má bàa yín dúpẹ́ fún Allah ipe ẹ̀yìn náà tiẹ̀ gbélé kan tó dáa ọ̀wọ́ àgbàlá alé tí ẹnu nílé ayé ń bí ẹ̀rí mọ́tò wọn tí ó lọ bíi rẹ́rẹ́ nínú àgbàlá wọn àfi bí ìgbà tó ṣe pé wọ́n ń ta mọ́tò àwọn ìyàwó wọn ń kọ́ ètò dájú nínú obìnrin tí ń bẹ láwùjọ wọ́n fẹ́ ó tún lọ sílùú òkèèrè àwọn ètò dájú nínú àwọn obìnrin bẹ́ẹ̀ ó tún fẹ́ wálé aṣọ wọn ń kọ́ àwọn aṣọ tó ṣe pé ẹ wàrú rẹ̀ ẹ wàrú rẹ̀ tì ní gbogbo àwọn ọjà tiwa tá à ń ti ta sọ nígbà tẹ́ ẹ bá gbọ́ wọn lè pé Switzerland làwọn ti mú aṣọ yẹn wá irú rẹ̀ làwọn á máa àwọn bàtà ń kọ́ tí ó jẹ́ made in Italy wọn kì í wọ bàtà kan sẹ́sẹ̀ àwọn ń gbádùn àmọ́ fala saddaqa wala salla wọn sẹ̀sìn rí o wọn sẹ̀sìn rí wọn sì ṣe sàárà rí walakin kadhaba wa tawalla gbogbo ẹ̀sìn gan irọ́ ni wọ́n ń pè àwọn ń gbádùn báwọn wọ́n ń sẹ̀mí báwọn ẹ̀yin tẹ̀jẹ́ ẹrúsìn fún Allah ẹ̀yin tẹ̀jẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ṣe bí ọ̀pọ̀lọpọ̀ nínú wa iye aṣọ tó ní láyé ó ló ń kà ìbá ń gbé síra wọn kọ́mọ́bà àjọ pé alásọ̀kan ni wá alásọ̀kan náà ni wá ebi ọ̀pọ̀lọpọ̀ nínú wa mo lù ẹ̀ gan tá a bá fẹ́ gan àlówó tá a sàn ẹrẹ lómi tí ó sọ̀kalẹ̀ nu mọ́lù ẹ̀ kó tó di pé mọ́lù ẹ̀ dúró ó ti sọ̀kalẹ̀ gbọ́ torí kiri kò lóhùn tí ọ̀sẹ̀ ni ọ̀fẹ́ mi wéwu ètò bá dúró tó bá sàfara tí kọ̀ǹdọ́ bá mú yọ rọ àwọn ẹ̀ṣẹ̀ burúkú sí lọ́rùn kó ọwọ́ kọ olówó Allahu akbar ẹlòmí ìyálégbé ni lẹ́tọ́ pọ̀ jù ẹ̀yin sì jẹ́ mùsùlùmí àtìbẹ́rù Muhammadin sallallahu alayhi wa alayhi wa sallam ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam ọmọ yẹn fitilẹ̀ tí bàbá olè fojú rẹ̀ rí ọmọ yẹn wàhálà tí wà tìyàwó fà lórí kó òróró ra ń jẹ sílé àwọn ọmọ rẹ ṣe bí gbogbo ará àdúgbò ń dáyẹyẹ rẹ lẹni nígbà tá a tó bàbá ọmọ ṣe àti sílẹ̀ ránṣẹ́ palákàrà èyí tó dínwó jù nínú private school tó ọfọmọ sí tójúmọ́ wọn lé àwọn ọmọ rẹ gbígbèsè ayé ṣe rí fọ́pọ̀lọpọ̀ olùgbàgbọ́ òdodo sọ́wọ́ adam kápá jìyà láyé ìyà jẹ wá títí tá a fi kú kẹfẹ́rí jẹ́ ọ̀sẹ̀sìn kankan inú gbádùn lọ́wà ìsẹ̀mí gbẹdẹmukẹ́ iná nìsẹ̀mí ayé rẹ̀ títí tó fi lọ kọ́mọ́ àásì gbẹ̀ndàlùkìyàmà kí ìyà jẹ gbé tó ń tẹ̀sìn tá a láàṣẹ tó ń ti gbogbo tẹ̀lé ti Allah tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam tá a ṣe tí ọ̀yẹ́ kọjọ́ kan wà tí ó ti hàn sáwọn kèfèrí wípé ẹ fi gbésí ayé yín ráre ẹ fi sẹ̀mí yín ṣòfò gbogbo ń tẹ́ ẹ pè ní gbádùn gbogbo ń tẹ́ ẹ pè ní ìgbádùn ayé eléyìí tó ṣe pé ẹ rí ń bọ̀ lọ́wọ́ àmọ́ lónìí àwa tẹ́ ń fi ń ṣe yẹ̀yẹ́ àwa tẹ́ ń sọ́dí ń kẹ́ẹ̀fẹ́ àwa náà làwa dèèyàn ńlá lónìí tí ọ̀yẹ́ ká jèrè ẹ̀sìn ọ̀yẹ́ ká jẹ́ o ìgbéǹdàlùkìyàmù làwọn olùgbàgbọ́ òdodo ni wọ́n ti jèrè ẹ̀sìn wọn ẹ̀san wọn eléyìí tó ga jù wọ́n rí ìgbà tó bá di jọ́gbé ní al-qiyāmah torí ẹ̀ asèlè fi kèfèrí káfíwé mùsùlùmí Olúwa ni afanaj'alu al-muslimīna kal-mujrimīn sẹ́ǹfẹ̀ káfí mùmíní káfíwé kèfèrí ni kò lè dọ́gba o tí o bá sí ìṣirò tí o sì gbé ní al-qiyāmah níbi tí wọ́n ti sani tó ṣe dáadáa lẹ́sàn dáadáa tó ti san aláìda lẹ́sàn àìda ṣíṣe dáadáa ọba ti nítumọ̀ ṣíṣe dáadáa kò bá ti nítumọ̀ kankan gbogbo èèyàn náà ọba yà aláìda àmọ́ nítorí pé a mọ̀ pé dáadáa ò ní gbé ẹni tó bá ṣe yọ gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ Allah lọ́dọ̀ ọ̀gbẹ́ni kìyàmà ó sì lè máa fi àwọn àpẹẹrẹ hàn nínú dáadáa tó ti rí látàyé bí kó tó di lọ́la ọ̀gbẹ́ni kìyàmà kọ́mọ́ wá sí ọ̀gbẹ́ni kìyàmà jàmá gbogbo èèyàn náà yóò yàn bò ó gbogbo èèyàn ni ọyọ èèyàn kú ẹlòmíì fọwọ́ lágbá ọ lójú ọfọwọ́ lágbá ọ lójú ọkọ̀ di àwọn eré abọ́ ìsì ọ wọ́n lu àwọn fẹ́ pọ́ ó tún di àwọn ọlọ́pàá sí ọ àwọn náà lu àlùbami ẹ̀yìn rẹ̀ ló tún fi ọ lé àwọn sọ́jà lọ́wọ́ òkú rẹ̀ ni wọ́n gbé wá gbogbo yẹn sì wọ́n sì tún gbósùn bàbá pé bàbá ọ ah, bàbá ta ló lè bá yín dánwò lẹ́yìn bàbá ọ bàbá ṣé òtítọ́ tí wọ́n mú jóde ọmọ dọ́tọ́ bá ra mú ẹ̀rọ pé ń jọ inú tí ó dùn ṣé bàbá yín náà ó ní wọ́n ti ra mú lónìí gbẹ̀dà òkè àmọ̀ yẹn pọ̀ wá tí ọba sí ìyànjẹ́ ọlọ́gbé ìyànjẹ́ ọlọ́gbé àwọn ẹ̀rọ ń dọ́tọ́ jogún lọ́dọ̀ bàbá bàbá olówó kò tún gbà gbogbo kóòtù tẹ lọ wọ́n tún ti síwájú yín débẹ̀ wọ́n tún ní wọ́n tí ọmọ nítorí bá tún sọ̀rọ̀ níwájú adájọ́ bẹ́ẹ̀ náà lọ ah, ọ̀dà mọ́dákẹ́ mọ́dákẹ́ mẹ́tì mi mọ́lẹ́ ok tí ọba sí gbẹ̀ndà òkèèyà ẹ̀tọ́ rẹ̀ tán gbà ṣé ó rí gbà padà ó ní rí gbà padà ó ní rí gbà padà ẹnìkan ọlọ́sọ̀gùn kà ọ̀dàlú ọ aburú ṣẹlẹ̀ sí ọ wọ́n á lọ sí kóòtù láti tọ ọlọ́pàá ọlọ́pàá ní ọ̀rọ̀ yìí ọ̀yẹ́ kọ́ lọ sí court because a mọ kí ló ṣe kí ló ṣe we can't see it àwọn náà máa ń ṣèṣe fáwọn èso ọmọ nàìjà tí gbogbo amẹ̀kọ́ ọmọ sóògùn òfò àbẹ́ẹ̀gẹ́ tiẹ̀ wọ́n ní sẹ́ẹ̀dá tó bá padà ló fi sọ a lè sọ padà ló lò ṣé màá lọ́tọ́ a lè sọ pé màá lóyìn but chance kí la fẹ́ sọ àyíntà sọ pọ̀ <laughs> àyíntà sọ pọ̀ wọ́n á ní ọ̀dà ẹ bá lọ kóòtù náà adájọ́ bá ní àwọn òrí nǹkan kan tà àwọn náà máa ṣe bí ìgbà tó wọ̀ sí láfíríkà pé àwọn òrí nǹkan kan ṣèkínní kan tọ́tọ́ tí kò náà dòńdè má di o ọ̀nà dòńdè má di o bàbá àrí nǹkan kan ṣèkínní kan wọ́n wá wọ́n fi yàjọ́ gbé ẹ dákun tí bàbá sí gbèǹdà kìyàmù bóun ni miskin yóò ṣe gbẹ̀sán tiẹ̀ kò sí bí yóò ṣe gbà torí ẹ gbẹ̀ǹdà kìyàmù ẹ ní ní síbẹ̀ ṣe ń lọ títì. àwọn kẹfẹẹrí tí èsè mùsùlùmí wọn máa fi ń ṣe ya ni àwọn gbẹgbẹ àwọn kìnìún àkú máa ń sùn láwọn sí gbogbo bá tó tó ẹ̀yin wọn máa fi ṣe yẹ̀yẹ́ yẹ̀yẹ́ yìí ò tó ò tó ẹlòmíì sáládùúgbò ẹ ẹlòmíì ilé tí ń gbé kò lè gbé bẹ́ẹ̀ mà nítorí ìfìtínà ti pọ̀ jù fìtínà ọkọ ni wọ́n fìtínà wọ́n lè pẹ́ yẹn ṣé gbogbo nǹkan wọ́n sì yẹ kọ́ lọ kọyẹ kọ lọ bẹẹ gbẹdà òkè àmọ yẹ kọ wà níbi tí kálukú ti gbẹ̀san lé ìjọba àwọn kèfèrí tó so pé àwọn ni èèyàn àkọ́kọ́ tánàbí sallallahu alaihi wasallam tọkọ pèsè islam àwọn gbàgbọ́ pípé ńlá òkè àmọ mẹ wọn wu agbára Allah sí téèyàn pé èèyàn tó bá gbé èèyàn ni wọn bá dá èèyàn padà ọ̀nà àwọn ni wọn padà padà àwọn ti gbàgbé pé ọ̀rọ̀ èèyàn sí èèyàn kọ́ là ń sọ ọ̀rọ̀ èèyàn sẹ́lẹ̀dà rẹ̀ Allah ọ̀rọ̀ là ń sọ Allah ni ó pa wá Allah ni ó jí wa Allah ni ó pa wá ni ó jí wa tóró náà lọ dá wa olóni wa kò sí nǹkan kan tó pamọ́ sí Allah nínú wa. eléyìí ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́m. làwọn ṣe sọ pé ma hiya illa hayatuna dunya wọ́n ní kò sí nǹkan kan ju ìgbésí ayé yìí lọ ìgbéǹda al-qiyāmah ìsẹ̀mí kan ò sí lẹ́yìn kú o ìsẹ̀mí ayọ̀ kan ètò àwọn àánú rẹ̀ só náà lọ wà namūtu wa naḥyā àwa apá kan ni wọ́n máa kú wọ́n sì máa bí àwọn kan bí àwọn ṣe ń kú làwọn kan ń wáyé báwọn kan ti ń wáyé làwọn kan ń jáde kó nú ẹ̀ gẹ́gẹ́ ṣe sọ àwọn tí ń bí ma ń bí ma ilẹ̀ náà sì ń gbé tiẹ̀ mì lásìkò kan náà wa ma yuhlikuna illa ad-dahr kò sí nǹkan kan tí ń fa ikú fún wa kò sí nǹkan kan tí ń pa wá àfi pípẹ́ láyé ńgbà bá ti lo iye ọdún tí gbàfẹ́ ká lò ìgbà ní ń pa wá wọ́n fi bẹ́ẹ̀ wọ́n sọ ìgbà di olúwa wọn wọ́n ní bàbá ti di ilé ayé kí ọ̀sẹ̀ mi títí tí ó fi gbó lẹ́yìn ìgbà tó bá gbó yóò kú ẹgbà pé ni kì í ṣe gbogbo èèyàn ló ń gbó tí kó tó kú àwọn èèyàn ń bẹ tó ṣe é pé tí wọ́n bá ti délé ayé tí wọ́n rá mi pé ọ̀wọ́lé ayé lábẹ́ mi ní kíá ni ó tún dágbére fáyé kó di kó ṣe irú rẹ̀ wà dáadáa tí gbogbo wa mọ̀ ọ̀nbẹ nínú àwọn èèyàn tó ti pàtì inú ìyá tiẹ̀ ló ń ti kú kò gbó ẹ wá ní ìgbésí ayé ìgbà ní ń pa yín pé ńgbà tí bá ti dàgbà ìgbà ọ̀pá yín ẹ sì sọ àbí kán sọ wípé ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nínú ìgbà onípa wọn kò sí Allah kankan torí ẹlẹ́yìn jẹ́ ìgbàgbọ́ àwọn kan kún má nínú àwọn ẹni tó ń bọ ìgbà nínú àwọn èèyàn ayé tìsín àwọn òyìnbó àwọn òyìnbó kèfèrí lọ́pọ̀ nínú wa nínú ìgbàgbọ́ wọn ni pé tẹ́nìkan bá fi lè kú òyìnbó sọ pé mistake kan ló ṣẹlẹ̀ mistake ló ṣe sábàbí ikú rẹ̀ kò sẹ́ni tó kú rí tí ó mistake kí ló dé tà ní dènà àwọn mistake yẹn. káwọn èèyàn mọ̀ bá máa bú ẹ̀rí kí gbogbo táwọn bá rí kí ṣẹlẹ̀ láì lọ ṣẹlẹ̀ lẹ́nìkan fi kú wọ́n dènà kírù yóò tún lọ́jọ́ iwájú síbẹ̀síbẹ̀ ojoojúmọ́ kú lọ́dọ̀ wọn náà àwọn ọ̀fẹ́ gbàgbọ́ pé wà wà ń jẹ́wọ́ fún gbogbo ìgbà ń máa pa yín lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ti tọ́dà bá dá tíyàn mú wọ́n ní ìgbà ni ìgbà ni ọ̀rọ̀ jù ìgbà ló mọ̀ dáadáa ìgbà ló mú yàn mú. àwọn ti gbàgbé ike Allah ló máa ń ṣe gbogbo nǹkan. nígbà tí àwọn tí wọ́n fi gbogbo ẹ̀ tì sọ́dọ̀ gbà ìdí tí wọ́n máa fi fẹ́ wọ́n máa fi bẹnu àtẹ́lù gbà wọ́n máa bú ìgbà wọ́n máa ṣépè fún gbà wọ́n máa sọ àìdá gbà a sì sọ gbogbo ẹni tó bá ti bu ẹnu àjẹ́ tó bá bu lùgbà tó bá sọ àìda nípa nípa àkókò tá a wà nú ẹ lódodo Allah ní n bu o Allah subhanahu wa ta'ala lọ ń bẹnu àjẹ́ lò ó nítorí pé ìgbà kò lè dá kankan sí o ọ̀dọ̀ rẹ̀ kọ́ ni gbogbo tí ń ṣẹlẹ̀ ti ń wá o ọ̀dọ̀ Allah ni gbogbo eléyìí ti ń wá o ẹni tó bá ti bẹnu àjẹ́ lùgbà ó bẹnu àjẹ́ lù Allah torí ẹni Allah sọ pé ma lahum bi dhalika min ilm wọn ní ma kankan nípa tánṣọ ìsọkúsọ náà ni ìfẹnuwa rọ́ọ̀fù nítorí pé ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ òdodo ló bùkátà láti ṣèwádìí ẹni tó fẹ́ sọ̀sọkúsọ kò bùkátà research kò bùkátà láti ṣe research ọ̀ràn yẹn ló sì já lórí èèyàn tẹ́ bá fẹ́ sọ pé báyìí báyìí ní nǹkan rí àbí nǹkan kò rí báyìí báyìí ọ̀ràn yẹn ló já lórí yín kíkẹ́ wẹ́ẹ̀lì fún nǹkan tẹ́ fẹ́ wí torí pé nǹkan tí làákàyè tó pèpè lọ sídìí rẹ̀ nù ọ̀kan gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lásán láì jẹ́ pé o ní ohun àrídájú àrígbára lélẹ́rìí torí tó o bá ti ní nǹkan tá a lè lò gẹ́gẹ́ bí ẹ̀rí lórí ọ̀rọ̀ tó ń sọ ìsìnà lásán lọ̀rọ̀ rẹ̀ ọjà sí olùwàní ma lahum bidhalika min ilm wọn ní ma kankan nípa tí wọn sọ wọn kàn fẹ́ nu fi wà rọ́ọ̀fù ni o ìgbà kọ́ ló máa ń mú aburú wa o ìgbà ò lè dámú dáadáa wa o Allahu ló máa ń mú aburú wa wọn náà ló máa ń mú àìdá wa in hum illa yadhunnun abala sani wọn dá o olùwàsó pé abatẹ rí yẹn la yughni min al-haqqi shay'a kò lè rọni lọ́rọ̀ láti fi òdodo kankan mọ̀nyà abalásán torí ẹ gbogbo èèyàn náà láyé tí wàá tẹnìkan bá ń fi kùn lókun tẹ́ bá ń sọ̀rọ̀ lórí nǹkan kan bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ kọ́ lórí ọ̀ràn yẹn ló jẹ́ kókó ní kálukú yẹn mẹ́rin wá lórí nǹkan tí bá ń sọ ọkàn má jẹ́ pé èrò orí lásán bá ń zá tí ò nítumọ̀ kankan iná lọ fẹ́ gbára lé tó ń fi ń sọ tó ń sọ. ìwà nímà bó mo fẹ́ mẹ́rin wá eléyìí náà túmọ̀ sí pé ìnímà kí ni mo ṣe fanfà sí àríyànjiyàn òfo kí ló ń sè àwọn sọkìn ẹ à ń jiyàn bí tá a wà yìí ni ẹ ń jiyàn báwo níta àbá ti mọ̀ nípa rẹ̀ kíláàsì alọkọ màá. alọ lọ kọ́ ìmà ni wọ́n ń pẹ́ nìkan á ní ọ̀dà kun à ń jiyàn ń bì à ń fẹ́kẹ́ bá wa dá sí dá sí kí ni ilé kéwú lẹ̀ àríyànjiyàn kò bímà àríyànjiyàn ìmà bí sìnàní nítorí pé ìwọ ọ̀lẹ́rì kan lórí tó ń sọ ẹnì kejì kan lórí tí ń sọ ẹ̀rí ló máa ń mú kí kejì àwọn ẹni tí ń kó dákẹ́ fẹ́ẹ́. àwa mẹ́rin kí ni tá a fẹ́ máa fàsìkò ṣòfò sí. gbogbo ọ̀rọ̀ kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ àmọ́ gbogbo ọ̀rọ̀ onítùmọ̀ táwọn ẹni tí ń sọ ọ̀bá ti lẹ́rìí fún. qul hatu burhanakum in kuntum sadiqin sọ fún wọn pé ẹ mú ẹ̀rí yín wá tó bá kó dodo lẹ́ ń sọ Allahu sọ báyìí nígbà táwọn Yahudi sọ pé ẹnìkan ò ní wọ àlìjánà àfikọ́ jẹ́ Yahudi àwọn Nasara náà ni ẹnìkan ò ní wọ àlìjánà àfikọ́ jẹ́ Nasarani tó ọ̀rá ti jẹ́ Nasarani ò ní wọ àlìjánà àwọn eléyìí ní tó ọ̀rá jẹ́ Yahudi ò ní wọ àlìjánà olúwa ní tilka amaniyuhum eléyìí ẹni tí wọ́n ń ranka qul hatu burhanakum in kuntum sadiqin sọpẹ́ mẹ́rin wa tẹ́bá jólódodo ẹ̀rí tó ní irú yín nìkan ni ó wà lẹ́nu àwọn míì ò ní wọ̀ ò ní rí mú wa tó eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa o pé ká má máa sọ̀rọ̀ tá ti ní àrígbámú ẹ̀rí máa jẹ́ mi nsó lórí rẹ̀ ká nítorí pé àìjẹ́ bẹ́ẹ̀ àwọn ẹlòmíín wà tán kà wá kún táwọn máa lérò pa ìparọ́ òdodo là á máa sọ àwọn bá gbọ́ lẹ́nu wa wọ́n hàn wọ́n lè máa lò ó kó lérò kó òdodo là ń sọ pàtó sì jẹ́ pé irọ́ burúkú ni àwọn gan dá a mọ̀ pé kò sóòótọ́ ń bẹ gbàtí ọwọ́ àhàn sáwọn sí pé irọ́ ni aburú ni ó lè ti pẹ́ tí wọ́n bá tún wá gbọ́ lẹ́nu ẹ̀yìn jẹ́ ti kọ́kọ́ sọ ọ́ wọ́n lè máa rò pé àwọn ẹni tó ń sọ pé irọ́ ni wọn ò ní mà tó yín ni wọ́n fi ń sọ tí wọ́n ń sọ ìpèníjà ńlá lélẹ́yìí fún gbogbo ẹni tó bá lò ní mà pàápàá jùlọ ìmọ̀ nípa ẹ̀sìn gbogbo ní tẹ́ bá sọ ẹ wádìí ń parẹ́ dáadáa kó dá yín lójú dáadáa kó tó di pẹ́ ń sọ àwọn èèyàn tẹ́ fẹ́ bá sọ̀rọ̀ àwọn ọmọ ẹ mẹ́jọ jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí ò ṣe déédéé lẹ́ẹ̀ máa fi bọ́ wọn lẹ́ẹ̀ máa fi nù wọn náà bá ti gbọ́ lẹ́nu yín wọ́n ka ọ̀rọ̀ yín kún ó máa lọ já sí pé anu àti ṣìnà odó àti rọ́ iná lẹ́rọ sí wọn lórí tí ò ní ṣe gbọ́nù má torí pé wọn ò tún rẹ̀yìn má àbẹ́yìn títí láéláé ẹ sì di irọ́ ìmú irọ́ tẹ dìmú náà àwọn náà ó dìmú pé à ń gbàtà afáàtì wa ti sọ bẹ́ẹ̀ ẹ má gbọ́rọ̀ afáàtì yín wá fún wa kálukú pẹ̀lú afáàtì ẹ̀ ó dàbí lọ́kùn dín lòkùn wọlé ẹ̀ àwùjọ bìlá jẹ́ ọ jẹ́ pé nítorí fẹ́ sọ ọdọ́ olójú dáadáa kó tó sọ nítorí pé àti sọ kò é ṣe wàhálà bí àti kó jẹ tó bá padà hàn pé sì náà pọ̀lọpọ̀ sì náà tẹ́rí táwọn èèyàn tẹ́ ń yí inú ẹ̀ lónìí ṣebí tó fà á ẹni tó ti sọ ti sọ ó sì kú lórí rẹ̀ ó padà wá hàn lẹ́yìn ikú rẹ̀ nígbà táwọn èèyàn wá mọ̀ pé kò rí bẹ́ẹ̀ àwọn kan ti wá dúró ti ọ̀rọ̀ tó ń sọ wípé kò sí bàbá ńlá pé ẹni tí wọ́n sọ pé kò ṣe déédéé tá a fi lẹ̀ sọ pé ń tá sọ ọ̀dà nígbà tó kú tán àbí gbogbo Taba ti sọ láyé ẹjẹ́ awádìí kò dín mi kù tó bá pé nǹkan tí mo fẹ́ wádìí ń gbogbo tíra mi tí mo ní kò ń rí wádìí wádìí wádìí ń rí ìfì mọ̀ nǹkan ṣe déédé torí pé mi fẹ́ ṣe ẹnìkan kan lọ́nà torí oníkálukú wa tó bá ní ẹrù ẹsẹ rẹ ní òru kò sẹ́ni tó máa bó wọn là lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù báwo wá ní tó bá ní rọrù ẹsẹ rẹ àtẹ̀sẹ̀ àwọn ẹni tó ṣì lọ́nà gbogbo tábà ti sọ ti má dájú tí ọba ti yé wa yéké kásánú dédé síbi a kì í dákẹ́ ká sọ. lẹ́yìn rẹ̀ la fún oníjúra náà á mú àdìsí kan wá àdìsí yìí ọwọ́ látọ̀dọ̀ Abu Hurayra radiyallahu anhu ọjà hadithun qudsi ọjà hadithun qudsi tálọ́ lè rán wa létí àdìsí oríṣi mi tó tún àti rí alhadithul qudsi náà àdìsí oríṣi mi wà wọ́n ń pè ní nàám. alhadithu nabawi tádìsí ọba jẹ́ alhadithu kùdùsí yóò jẹ́ alhadithu annabawi alhadithu kùdùsí òun náà ni àdìsí tó ṣe wípé anabi gbà wá látọ̀dọ̀ Allah gẹ́gẹ́ bó ṣe gba alukurani wa látọ̀dọ̀ Allah ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ láàrin òun àti alukuran nípa pé gbogbo gbólóhùn alukuran mọ́ọ̀jìs ohun tó dáni lágara ni ẹnì kan lè sọ̀rọ̀ ẹ̀ gbogbo gbólóhùn alukuran muta abẹ́dùnbẹ́ la máa fi ṣèjọ́sìn olùkítọ́ bá fẹ́ ṣe sọ́lá ó kí alukuran olùmọ̀kadìsùn kò dì sí lórí sọ́lá tó bákan náà alhadithu kudisiyu ọ̀rọ̀ allah lafdan wa ma'na àti gbólóhùn rẹ̀ àti túmọ̀ rẹ̀ àtọ̀dọ̀ allah alhadithu nabawi anabi náà tún gbà wá látọ̀dọ̀ allah hadithi tànàbì àtọ̀dọ̀ allah ló náà ti wá ṣùgbọ́n ma'nan la lafdan nítumọ̀ yàtọ̀ sí gbólóhùn àtọ̀dọ̀ Allah ni túmọ̀ rẹ̀ ti wá ta ló ní gbólóhùn rẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. èwo ló ṣe tán ló ṣe tán pàdánù nínú méjèèjì jama èwo ni ó pàtàkì nínú méjèèjì gbogbo ẹ̀ lọ pàtàkì àfi bá a ṣe wá rí ní ayé tá a wà ní ìsìn o ó bá yẹn lẹ́rù wàláhì àwọn kan wọ́n sì wá lọ sí orí ẹ̀rọ ayélujára wọn àwọn náà lọ sí abala kan fúnra wọn bẹ̀ láti máa ṣì àwọn èèyàn lọ́nà ètò tó ayé àyàn lẹ́nu òun náà ní pé ó nírùngbọ̀n ó tún wá wé láwà ní sórí ó wá ń sọ ń bẹ̀ pé ìṣìnà lásán ni àdìr Allahu akbar. Ah, àwọn èèyàn máa àwọn èèyàn máa àwọn èèyàn wọ́n yà kára wá nù sínà láyè sí pé ìsìnà lásán ni àdí ẹ dákun báwo ló ṣe lè jẹ́ mùsùlùmí láì gba àdí ti pọ̀ kò lè ṣeéṣe kò lè ṣeéṣe kí ló bá dámà látara alukurani lásán ebe alukurani náà ló ní kọ tẹ̀lé tànàbì gbogbo tànàbì bá mú wa kọ tẹ̀lé ọ̀dà nǹkan mà ọ̀kan náà tó lọ gbé sórí social media yìí pé àwọn àdìsí o àdìsí ìsìnà ní àdìsí òun fẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ pé ìsìnà ní àdìsí Allahu akbar ó ga torí pé àdìsí túnà sírí débi pé kò sí nǹkan tó sẹ́kù má àfi dára tó sọ̀rọ̀ kọ́ bá kọ́ wọnú àdìsí báyìí ó bá sọ̀rọ̀ kọ́ bá àdìsí kan ti tapò yìí pé àdìsí tí wọ́n wà máa ba tàwọn jẹ́ báyìí ọba tí ń jẹ́ gbàtọ́ pé èèyàn burúkú ni yìí èèyàn rádaràda tí ò sí lórí ẹ̀sìn ìdínú tàbí wọ́n bá dìsí ba ti ń jẹ́ wọ́n láyà dìsí máa tún tẹ̀yàn sí nítorí wàá sọ pé wà á ń tó ti ọ̀hún tẹ̀tẹ̀bù tẹ̀bá tẹ̀lítà nàbì sọ̀lá ṣẹlẹ̀ ẹ̀ mà ní ṣe tẹ̀lítà nàbì wọn ni ba tẹ̀yàn jẹ́ olùwàní máa ń yọ tẹ rọ̀ṣúlà kọ̀kọ̀rọ̀ àtọ̀ àlọ́ ẹ̀ ń tó wá tẹ̀lítà nàbì ti tẹ̀lítà àlọ́ kí ẹ̀yin wá pera ẹ ní kùránì yóò àwọn alálùkùránì lásán sọ kò sí táwọn fẹ́ fàdé ti ṣe ẹ sọ fún wọn pé wọn ṣe mùsùlùmí kọ́ ọ máa gbọ́ gbogbo tọrọ ìbàdí láyé kọ́ máa yé ní ẹ̀ ń ṣe mùsùlùmí ẹ̀ ń bá ní alukùránì nìkan mo fẹ́ tẹ̀lé kò sí tí mo fẹ́ fi súnà ṣe kò sí tí mo fẹ́ fàdí tà nàbì ṣe káfìrì òfin ṣẹ̀ríà nù olùwà ni wa ma atakum ar-rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu gbogbo ń tànà bíbá mú wá fún yẹn gbà á gbogbo ń tọ́ bá kọ̀ fún yín ẹ jìnnà sí i anabi sallallahu alaihi ni ẹ má jẹ́ rí yín kẹ́nìkan tó jẹun yóò tó rí rápàtà kó a lórí àga àbí kọ́mọ sọ fún yín pé ntẹ́ bá ti rí inú alukurani ni kẹ́ tẹ̀lé o ntẹ́ bá ti rí inú rẹ̀ má tẹ̀lé o Ànábì ẹ gbọ́dọ̀ dán wò ala ẹ̀tẹ̀ tí ẹ gbọ́ o inni utitul Qur'ana wa mithlahu ma'a olúwa fún mi lálùkùrán ó sì tún fi rú alukurani pẹ̀lú rẹ̀ fún mi ẹ dákun ẹ wo ni rú alukurani sunna anabi sallallahu alayhi wa ìbá yé wa àwọn ẹni tí ń sin ni lọ́nà ti pọ̀jù láyé nìsín. ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ ṣọ́ra kí sì gbogbo tó ń rí lórí ẹ̀rọ ayélujára wọn ló wúlò ìsinmi lọ́nà pọ̀nbẹ̀ àwọn sì ń wò pé ọ̀nà tó yájú láti wá bọ́ lè rẹ̀ ẹ jẹ́ káwọn gbé májèlé sórí ẹ̀ káwọn paláró pẹ̀lú oyin taa ọba lóyin tán orí kíla hàn rí òtúndé yóò dára májèlé àìjẹ májèlé rẹ́rìn ọ̀bàrà rẹ̀ ń kéré máa nígbà táwọn bá ti fún ọ ní fòkúfò jẹ sọmọkọ tánu ẹ dákun nǹkan mélòó tá ń ṣe nínú ẹ̀sìn Islam lọ́wọ́ àánú alukur'an tọba ló ní kò ní fi tàdí ìdìsí nbọ lọ́wọ́ àánú alukur'an pé rákà méjìlá sùrà tọba rí mú ọ lọ ájì lọ́dún yìí nbọ lọ́wọ́ àánú alukur'an pé rákà mẹ́rin sọ̀látù dọ̀ sọ̀látù làásù sọ̀látù làìṣà ẹ̀dá kùnbọ̀ lọ́wọ́ pé rákà mẹ́rin mẹ́rin làwọn sọ̀láàtì ńgbọ́láwà ní Al-Qur'an pé rákà mẹ́ta magrib báyìí báyìí lẹ́sì kí ó nú àwọn sọ̀láàtì ńgbọ́láwà á nǹkan ní sí náà nǹkan ní sí náà ńgbọ́láwà nínú Al-Qur'an pé irùngbọ̀n rẹ tó ọdá sí tó fi gbéra rẹ sórí social media tó sọ pé ìsìnà làdí ńgbọ́láwà nínú Al-Qur'an pé dárúgbà sí. ọmọ ga ọ ọ̀gá ọ ka èèyàn máa máa mà lọ́nà nígbà táwọn ti ṣìnà ta lẹni náà tọ́jọ́ ga ni tọ́rọ̀ rọ́kúrọ̀ sí i lórí ọ̀dájú pé kìí ṣètò sí yìí ilẹ̀ ti gba àkídà kákìídà Pakistan ló ti wá tẹ̀rọ àwọn yóò Pakistan náà wọ́n ti gbé wa ọ̀pọ̀lọpọ̀ àti Pakistan ló ti Pakistan India ti wá Pakistan India. tabili nbọlọ dada lẹ náà ti wá Pakistan India kur'aniya nbọlọ náà ti wá Pakistan India bahaiya nbọlọ ti wá Pakistan India ọpọlọ bẹẹ já tirẹ̀ rẹ̀ èèyàn dúdú ń gbà mí àwọn ẹlòmíì nù wọn kì í ṣe gbogbo wọn o mí ní sọ pọpọlọ wọn dúdú o wọn máa ń pọpọlọ wọn léè dúdúdú. Du, tọrọpọlọ dúdú bólú wa ṣe dà àwọn ni wọ́n wé tí wọ́n wá lọ ó dé lùbọ́ wọ́n á fi pa ọpọlọ wọn ìsìnà yẹn ráyè wọlé sí wọn láàárọ̀ tí wọ́n bá ṣe mú wọn tí wọ́n fi pa ọpọlọ wọn léèdú nígbà tí ẹnìkan bá ti wá láti Pakistan àwọn wà á kọ́kọ́ wu awọ wọn sí tiẹ̀ ẹ̀hẹ́ àwọn òyìnbó dá lóyìnbó tó wáá pé òyìnbó àti dúdú ni nínú àgbọ́yé àwọn òyìnbó gbogbo èèyàn ní dúdú afẹnitójú rẹ bá dójú mùsùn àwọn olójú mùsùn àwọn nìkan lòyìnbó ọwọ́ pàwọ̀ rẹ kò dúdú lọ́sọ̀ òyìnbó báwò èèyàn dúdú ni ọ lọ́dọ̀ òyìnbó nínú tẹminọ́lọ́jì wọn ni àwọn tó bá ti wá sí ọ̀dọ̀ tàwọn áfíríkà ń bí tó bá ti rí pé àwọn ọtí ẹ̀ rí bí tó pé ṣé nǹkan yìí lè jẹ́ sínà káwọn ilé yìí sì fodidi Pakistan lẹ́ẹ̀kan wá bá wa àwọn ilé ìlọmọlẹ́yìn ànábì bẹ́sẹ̀ rí wọn mú ni ní Ahmadiyya ṣe kó wọn rogan peter blake náà ṣe kó wọn dà sínú wọn ti pè nu àjàgbé tírélà bẹ́ẹ̀ náà ni àwọn tá a tún wí Kùránìyà náà àwọn náà rí wọn kó ẹ dákun bó wọn ṣe sọ láti wọn náà rí sẹ́rùkú bẹ́ẹ̀bẹ́ kí ni wọ́n máa wí mẹ́ tí forí kẹlẹ̀ bẹ́ẹ̀bẹ́ kí ni tẹ̀sẹ̀ òòd kí ni ẹ̀ máa kà yá kúrò àní yóò tẹ̀sẹ̀ òòd tí ń bọ̀ lórí ha àwọn kan yóò tún jẹ́ ìyàwó àwọn eléyìn àwọn olùwàdà kò má sí wàá lọ́nà àwọn kan yóò tún jọ mọ àwọn eléyìn a nínú àánú ńlá àánú tó kí torí ó tún máa pe àwọn bàbá òun mọ̀nà ẹ bá fọmọ lọ́kọ ẹ máa wo ta lẹ fẹ́ fọmọ fún o ẹ wo ta lẹ fẹ́ fọmọ fún o tó fi lọ fọmọ fún tẹkifírí tí ó pe bàbá rẹ̀ nǹkan tí wọ́n mọ̀ sọ fún yà bàbá rẹ̀ nǹkan kèfèrí ó sì fọmọ lọ́dọ̀ kèfèrí kó n fẹ́ sọmọ di mùsùlùmí ni gbogbo àwọn ìsìnà ti pọ̀ jù gbogbo àwọn ìsìnà wọn ti pọ̀ jù àwọn kan ẹ̀rí kí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n bú gbogbo àtìrà àdéhìí wọ́n bú gbogbo tíra hadith ẹ̀ sọ̀rọ̀ Bukhari kíni kí lọ jámá Bukhari náà lẹ́nu ẹ̀ Bukhari kíni sànàbí wà ní dé sànàbí àmọ́ tó bá ti bẹnu àtẹ́lu Bukhari tí Abu Dawuda ni ọ̀wọ́ abábàrà naam tó bá bẹnu àtẹ́lu Bukhari tí at lákàkùn nítorí pé Bukhari tẹ́rí yẹn òun làáfàá fún Imam Muslim wọ́n ní lawla al-Bukhari lama dhahaba muslimun wala ja tí o bá ṣe ti Bukhari ẹ bá ti gbọ́ pé nìkan jẹ́ muslim láyé yìí Bukhari tẹ́rí yẹn òun là fà fún al-Imam Tirmidhi tíra ti Bukhari òun ni asahhu kutub al-ahadith tíra tó gúnrégé èyí tó gúnrégé jù ó di tó ṣubú dànù sáwọn tó kéré sí ni ò ní ṣubú olùkọ́ ẹ̀rí sáyẹ́ǹsì tó wà mẹ́ ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ pẹ̀lú ilé ẹ̀ tábà ti yanjú ẹ̀ ńgbà tẹ wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ tẹ́ ń bú Bukhari tẹ́ ń sọ àìdá ń pa Bukhari tẹ́ ń pẹ́ àdísì kínní pẹ́ àdísì tó mọ́ tẹ́ ń tún tukùtù ńgbà tẹ́ gbọ́ lárúbáwá tó sọ ń bẹ̀ yìí. ẹ̀rí kan tó wá sílẹ̀ kùn burúkú báyìí ẹ̀kùn burúkú obì kọ̀ọ̀kan sọ pé àwọn lè máa jájá àti ìsìnkú lẹ fẹ́ mú wa àti ìsìnkíni kí lọ fẹ́ fi ṣe ṣe mọ̀ pé foundation ti wà ńlẹ̀ wọ́n mọ kọ́lé lọ lórí ẹ̀ ni ìwọ tó o bá ronú pa foundation ilé tí wọ́n kọ́ sórí rẹ̀ ọmọ yọ ọ lẹ́nu èyí tó tún bọ̀ tó ju eléyìí lọ nítorí pé ńgbà bá ti wó ẹ̀sìn ẹ̀rí pé sọkúsọ ń kọ́ ìpele lórí ìpele lórí ìpele lórí ìpele ni ọmọ àwáyé gbogbo ẹ̀ ló kọ pé a fẹ́ gbà yìí afẹ́kún ọ̀dá wa mà àwọn ọmọ sọ Allahu Akbar ìtumọ̀ rẹ̀ ta sólódò bíi tiẹ̀ tún sẹ́kù láyé. rẹ̀ ẹ má fààyè gba sọkúsọ torí pé ìbẹ̀rẹ̀ sọkúsọ la lè mà níbo ló lè parí sí Allahu nìkan ló lè mà. àwọn amọ̀ ẹ̀sìn ó dídí ẹ̀sìn tá a fẹ́ ṣe tá a fẹ́ fi là làwọn wa máa fi ṣẹ̀fẹ̀ láàmú bàjẹ́ ló kọ wípé ọ̀fẹ́ dà fàáfà wò olódo níjẹ́ àwọn bá kọ́ ń pa rẹ̀ ó sì lè máa ń pa rẹ̀ ńbolo ti kéwù náà ńbolo ti kéwù náà àbí torí pé ọkàn ka lárúbáwá ọkàn lárúbáwá ọkọ ní tí ò yọ bí ìbéèrè kan tá ń ṣe nù wọn ní àwọn gbọpẹ nìkan sọ wípé ìgbà tí àwọn sàhábà jẹ ìkókò níwájú anabi sallallahu alaihi wasallam tànàbí ọkọ fún wa ẹ̀rí inú lórí báwọn lè jájá ànitọ́ ọba rí mú wa nínú ìsìláàmù pé sọ abẹ́jẹ̀ kókó anabi sì ń wò ọgbẹ́ mu mo rò pé yé wa wàhálà pọ̀ ní nàìjíríà nítorí pé báwọn yẹn ṣe ń ka kí ó àtìgbọ́kúgbọ̀ tán gbọ́yé làwọn rò pé àwọn fẹ́ fi já àfà. gbogbo sàábà ti wọ́n sì takò ànábì lẹ́yìn ikú ànábì mùsùlùmí gidi ó ànábì ṣé lójú ayé ànábì làwọn mùsùlùmí gidi àkọ́kọ́ yóò tún àtakò ànábì. nítorí wàá nu sẹ̀ríyà ẹ bá gbọ́ kẹ́yìn ọba gbé sórí àtẹ̀wò bí sallallahu alaihi wasallam kò burú bá agbọ́bìrú òun lédè Yorùbá ìtumọ̀ rẹ̀ ní àmọ̀tẹ́kùn kìí ṣe kòkò ìkòkò lédè Lárúbáwá wọ́n ń pè ní ẹ̀dẹ́gìd ẹ̀dẹ́gìd sẹ́rí tukutu ọ̀tọ̀ ní tó ń sọ ọ̀tọ̀ ní tí wọ́n ń tú torí pé wọ́n fẹ́ ṣe ajá tí wọ́n ń jẹ lẹ́tọ̀ọ́ fáwọn èèyàn yòókù. ọ̀wá ń fi ajá wé kòkò pé tí kòkò bá tọ́ ajá náà tọ́ nítorí pé ìkòkò ajá ni àti àlékún tó bá gbọ́ wípé àmọ̀tẹ́kùn ànábì nìkan jẹ́ ṣé gbogbo àmọ̀tẹ́kùn ni rárá àwọn olùmọ́ni oríṣi méjì la àmọ̀tẹ́kùn kó tó máa sọ̀rọ̀ àwọn yóò tún máa sọ ọdún máa ń tó bá tó kọjá dé nínú àwọn olódùn ẹgbẹ́ akramakumullah nísìn anabi sallallahu alaihi tó ní wọn lè jẹ àmọ̀tẹ́kùn wọn á ní oríṣi méjì la àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn kan wà tó ẹgbẹ́ ẹran ló máa ń jẹ kọ̀tọ́ àmọ̀tẹ́kùn kan wà tó máa ń jẹ koríko ńlọmọ awaka títí tó fìrì iṣẹ́ ńlá ni àbí èsì ńlá èso orin kí ó tẹ̀ nǹkan nìkan ní iṣẹ́ ńlá o iṣẹ́ ńlá ni kó wá àmọ̀tẹ́kùn tí ń jẹ koríko ẹgbẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ndẹ́rì àdìtì pàtàkì àbí ọ̀pàtàkì tẹ́lá ti náà nífa àdìtì sí nǹkan kan sẹ́sẹ́kù mùsùlùmí èèyàn ní sẹ́kù mùsùlùmí o lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ حديثي أبو هريرة قال النبي صلى الله عليه وسلم النبي قال الله تعالى الله تقى سقي ìdí tá a fi máa ń dá dídí kùdì sí mánu anábì náà sọ pé allah sọ pé yóòdì nípinnu adam ọmọ adama ó ń ṣe ìfaranini fún mi ẹ lápẹ́ máa kíyèsí yorùbá o kí sì kó máa nábì adama ń fara ni mí ó ń ṣe ìfaranini fún mi ìyàtọ̀ wà méjèèjì o ó ń faranini ó ti ṣe àkójọpọ̀ pé olúwa ní ara wọ́n wá ń fi ara yẹn ní olúwa ò sì sọ fún wa bí kan pọ̀ ń lára gẹ́gẹ́ bí ò sì sọ fún wa pọ̀ wọ́n lára nínú òfin ṣẹ̀ríyà tó de ìmọ̀ tẹ̀wéèdì wọ́n ní gbogbo ntọ́lùwọ̀ sọ pé mo ní tó sì sọ wípé ìní ẹ gbọ́dọ̀ sọ wípé olúwa ní ẹsẹ̀ ń dédé síbi èdè Yorùbá ti wà nìyẹn a ní gbólóhùn ìta fẹ́ lò ìnínilára ìnínilára àti ká tún sọ pé ó ṣe ń sùtà sùtà nǹkan kìí ṣe Yorùbá Haúsá ni. èdè haúsá gbé sínú yorùbá ń bẹ yà á tú yorùbá ni ó sùn ha ìnínilára tábà sọ pé ọmọ ádámà ń se ìnínilára fún mi ó sẹ́pẹ́rẹ́ ju sọ pé ọmọ ádámà ń níní lára lọ wọ́n rò wa ha a máa sọ yorùbá dá gbogbo tó bá ní í tawhid ọmọ Adam ó ń ṣe ìnínilára fún mi bisabbi dọ̀họ̀ pẹ̀lú gbogbo tó ń bú ìgbà ní ti ń ṣẹlẹ̀ ti ń ṣẹlẹ̀ tí ò yé ṣẹlẹ̀ ìní gbogbo tí wọ́n máa bu ẹnu àtẹ́lu ìgbà àìmọye tí a ti láàrin ara yín nínú bọ́ọ̀sì tó wọ̀ wá lónìí ó ti bú gbàbàjẹ́ àìmọye tó ti ṣe pẹ̀lú mọ́rúwá lẹ́yìn pé tẹ́ bá ti gun bọ́ọ̀sì gbogbo yín ti di fámìlì tẹ́ bá ti gun márùwá gbogbo yín ti di fámìlì àwọn tó gbọ́ kadà ó ti di fámìlì ọlọ́kadà ọ̀rọ̀ lè rẹ̀ gáyọ̀ mà sọ. so ẹ ti jọ bu ẹnu àtẹlùgbà lọ́wọ́ ẹnu àárọ̀ yìí ọmọ anabi adam ó ń ṣe ìnínilára fún mi pẹ̀lú bíbú tó máa ń bú ìgbà wà á ní dọ́họ̀r sì nígbà òkọ́lẹ́bù lẹ́yìn lẹ́wọ̀n náà họ́ọ̀rù mo máa ń yí òru àti ọ̀sán padà. bíbú tọ́mọ èèyàn ń búgbà wọn àṣàdédé bú ìgbà o àfi nítorí nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ìgbà a sì ti sọ ìgbà ò tó mú nǹkan kan ṣẹlẹ̀ nínú rẹ̀ olúwa tó nígbà ló máa ń jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ nínú rẹ̀ ntẹ̀yàn fẹ́ máa ṣẹlẹ̀ ntẹ̀yàn fẹ́ ó máa ń ṣẹlẹ̀ nígbà tí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kí ló ṣe fúngbà ìgbà tí nǹkan tó fẹ́ náà tó ṣẹlẹ̀ kí ló dé tó ń bẹnu àtẹ́lùgbà tí wọn mọ̀ kọ́ba tó nígbà ló mú kí gbogbo nǹkan máa bẹ̀rù Allah síbi ẹni tó bá ti ní ìmánì ọ̀ràn yẹn lọ́jọ́ lórí rẹ̀ tí nǹkan tó ọ̀fẹ́ bá ti ṣẹlẹ̀ sí ọ tó ọ̀fẹ́ tó bá ti sí ọ kọ́ ọ mọ̀ pé àkọọ́lẹ̀ Allah lélẹ́yìí àkọọ́lẹ̀ Allah ńlẹ̀lẹ́yìí tó lù ọ̀bá fẹ́ kọ̀ bá ti ṣẹlẹ̀ kó sì mọ̀ pátọ́dọ̀ Allah ló ti wá Allah ò sì ṣàdédé pé kí aburú yọ ṣẹlẹ̀ sí ọ àfi nítorí kankan tó tún fẹ́ fi fàyọ àti pé pápá gan aburú kì í ṣèyàn àfi nítorí ẹ̀ṣẹ̀ àti àìdá èèyàn wa àìdá wa ló máa ń fa aburú wa torí ẹ múmìnì ó túba lọ sọ́dọ̀ Allah múmìnì ó túba lọ sọ́dọ̀ Allah ó yọ ó forí nalẹ̀ orí bẹ́ astaghfirullah wa atubu ilayh allahumma ighfir li wa tub alayhi innaka anta tawwabur rahim bẹ́ẹ̀ ẹnìkan ẹ̀sùn bá tún astaghfirullah bẹ́ẹ̀ wọ́n ọ̀ gbàgbọ́ lọ́fà ló fi sọ bẹ́ẹ̀ ọmọ tó mi gan mọ́ fà iṣẹ́ mi ọ̀dá olúwa fẹ́ máa fi gbọ́n àwọn ẹ̀ṣẹ̀ mi nù fún mi nù tọ́ kó o sùúrù lórí àdánwò tó ṣe ọ́ kó o máa retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Allah má tu kẹ̀kẹ́ ahọ́n rẹ̀ lẹ́ẹ̀ kọmọ agbógbà àkókò yìí ọ̀dá wákàtí burúkú wákàtí yìí tó lórí ibú iyọ̀ sí wa ń bẹ̀ wákàtí ibú lélẹ̀ olú ti jẹ́ wákàtí ibú wákàtí rere ni bákan náà kọmọ agbó ọjọ́ ah, ọjọ́ òní ọ̀dá o kò ṣe dá àsìkò tá a wà ń bẹ̀ ìburú má sọ bẹ́ẹ̀ àsìkò tí aburú bá ṣẹlẹ̀ sí ọ má sàmì sí kó fi wá máa pé àsìkò burúkú lélẹ̀ kọ́ sọ pé Black Friday black friday báwo kí ló jẹ́ báyẹn every friday is good good friday tí wọn náà bá bá wọn pé black friday kí èsì ìmánì rẹ kí èsì ìmánì rẹ kọ́dà kò sí black sunday gbogbo ọjọ́ ni dáadáa kò sì síjọ́ tí rere ò lè ṣẹlẹ̀ kò síjọ́ tá ìdá ò lè ṣẹlẹ̀ tọ́ kọ́ lọ́mọ gbogbo tó bá ṣe wá láì dá ẹ̀ṣẹ̀ wa lọ́fà o ما أصاب من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك ما أصابك من حسنة فمن الله dáadáa yòówù tó bá ṣẹlẹ̀ sí ọ Allah ló máa ma ṣe fún ọ ìdẹ̀ra ni èsì fún ọ lẹ́tọ̀sí wa ma asabaka min sayyi'atin gbogbo aburú tó bá sì sí ọ fa min nafsik wọ́n lọ fà á ẹsẹ̀ rẹ lọ fà á ẹ lè bá yẹ wa olùwàwà ni ana dahar ẹ̀mí nìgbà kí ni túmọ̀ ẹ̀mí nìgbà uqallibu al-layla wan-nahar èmi ni mo máa ń yí ọ̀sán àti òru padà ìtumọ̀ tó lù wá fi jẹ́ gbàmì kìí ṣe kórúkọ rẹ̀ ní ad-dahr báwo á ní abduldahr kọ́tọ́ bí ẹ̀ka nú àdìsí kan ibi Allah sọ pé ana rárá o sínú orúkọ Allah àmọ́lùwà ó pàpè mára rẹ̀ wípé èmi ní ìgbà nítorí pé kí ni èmi mo máa ń yí òru àti ọ̀sán kí á nígbà náà ebó òru àti ọ̀sán náà èmi ni mo máa ń yí tọ́ ilé bá yọ wa àdìsí máa ń túmọ̀ ara wọn ni o gbàtọ́ sọ pé àná dàhọ́r ìtumọ̀ rẹ̀ yé wa Allah sọ pé uqallibu al-layla wan mo ń yí òru àti ọ̀sán nínú ìwáyà kan anabi sallallahu alayhi wa sallam la tasubbu ad-dahr ẹ gbọ́dọ̀ máa bú gbà fa inna Allaha huwa ad-dahr torí pé dájúdájú Allahu ní ìgbà torí ló máa ń yí òru àti ọ̀sán àti pé a ti gbọ́ a sì gbà àwa àwọ̀ bẹnu àtẹ́lùgbà à ń ṣàìdá nípa gbà pẹ̀lú àṣẹ Allah ó ti wá sópin lẹ́nu tiwa láti orí eléyìí lọ a gbọ́dọ̀ tún sọ àìdámọ́ aburú ìbẹnu àtẹlùgbà kọ́má tún wáyé ìbẹnu wa mọ́ nítorí pé olúwa lọ́ba tó nígbà òun ló ń mú kí gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ ó dáa tàbí kò dáa kò sẹ́yìn Allah nítorí pé nínú ìjọba Allah. nǹkan kan ò lè ṣẹlẹ̀ láì sí ìmọ̀sí Allah nípa rẹ̀ gbogbo tó bá sì fẹ́ pípọ́ náà ni ó ṣẹlẹ̀ bóyá wù wá àbí kò wù wá bóyá tẹ́ wa lọ́rùn àbí ó tẹ́ wa lọ́rùn aburú sí ilẹ̀ ń pariwo ọ̀pọ̀ dáadáa ló ti tẹ́ ẹ màánú tẹ́ ẹ jẹ́ kẹ́nìkan kan mọ̀ pé dáadáa tó sì pariwo lẹ́ ń pa tẹ́ ń pala ti ayún ká gbogbo ilé ayé sọ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ẹrú tó mórí lọ́mọ ìgbé ńgbà tó rédé tá torí gbogbo ẹ̀ náà sẹ́yìn Allah ètò le bọ́ ọlọ́kàn jẹ́ tó fi lè máa pariwo olóyìn pé àwọn tí lágbájá ṣe sí mi o tí mo lọ́tọ̀ kó ṣe bẹ́ẹ̀ sí mi àmọ́ Allah ni òun lọ́ba tó ní wá òun lọ́ba tí ṣe ń nítorí bá fẹ́ ló lè ṣe sí wa torí ẹ rántí pé ńgbà tí o fo one million fi sí ọ o ti jèrè hundred million ṣé òfo lọ́pọ̀ ni àbẹ̀rẹ̀ èrè yẹn lọ́pọ̀ rántí pé ńgbà tí ọlọ́wọ́ fi pa ọmọ rẹ kan ó ti fún ọlọ́mọ mẹ́wàá ọ̀kan wa lọ ọ̀wá ń forí sògiri kẹsì máa wọ nǹkan ètò wọn fẹ́ràn dunu wọn lọ́kùn wọn alábòsí ni ọ gbogbo ọmọ lọ́yẹ̀kọ́ fẹ́ràn kò sì fẹ́ràn wọn dọ́gba. bákan náà wàá rí i pé ọjà tó fẹ́ clear ní wolf tó ṣe ike, wọ́n ní àfikọ́ san dọ́bù iye tó san tẹ́lẹ̀ ọ̀hún mẹ́yẹ ìgbà náà ló ti ríru rẹ̀ clear lówó tí ò tó dákanu mẹ́wàá rẹ̀ ni ó sì ti wá wọ́n ní ìsìn náà Allah ta clear rẹ̀ yóò sì ràn ọ́ lọ́wọ́ rìtà tí wọ́n náà ó nídìí kọ́ fẹnu wa rọ́ọ̀fù mọ́ fẹnu kó bára rẹ̀ gbogbo nǹkan pẹ̀lú gbólóhùn bá ṣe fẹ́ òjò rọ̀ lánàá ẹnu wá dùn ẹ̀wọ̀n alẹ́ ń ṣàjọyọ̀ ní yorùbá lẹ́bù ẹ ti tò gbogbo àgáta ọlọ́ọ̀bá ní òjò máa bọ̀ ọ̀rọ̀ kó tún wọn ká lọ́ba sì rọ̀ lọ́ba tún yín gbàgbé ọ ṣé tó ṣe fún wa dá ọba gbogbo ayọ̀ wa jẹ́ ayọ̀ rẹ̀ wọ́n lọ́ba jẹ́ ayọ̀ wọn dé rómíọ̀ ebi wọn náà ti fún lọ́jọ́ tó fún lọ́jọ́ tó tún fún lọ́jọ́ òjò wa rọ̀ ọjọ́ kan lọ́wọ́ adìpọ̀ bayọ̀ rẹ jẹ́ bójú ọba rọ̀ tágbàdo ọba gbó ṣé takọtabo wa ṣe fẹ́ jẹun ọlọ́wọ́ òjò ọ̀gbádùn nítorí ha eléyìí túmọ̀ sí pé wọ́n ń gbé wọ́n ti ń gbé oúnjẹ lẹ́kọ̀ọ́ kan ó rìn ọkọ̀ kan jẹ́ pé jàǹkara ọjà nìkan nìkan lọ́ọ́ mà ọmọ bomi wọ́n ń gbé kogidi lẹ́kọ̀ọ́ yìí níbi tí ilẹ̀ sẹ́kù sí tójú ọ̀bá rọ̀ ọ̀pọ̀ sómi òkun láàmà fún ta alágùn tí gbogbo òní kú kalẹ̀ adúpẹ́ fún Allah tẹ́lẹ̀ ìbá ti yé wa akramakumullah ẹnu wa ká sọ eléyìí tawhidi tó ní í ṣe pẹ̀lẹ́nu ni tòní yìí báyìí ká sọ ẹnu wa kí láà máa sọ jáde lẹ́nu wa ká má máa sọ àìdá nípa gbà ká má máa sọ aburú nípa gbà nítorí pé Allahu ló mú kí n ti ń ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ nǹkan tí tawhid ń pè wá lọ sí ìdìrẹ̀ nípa ká fi gbogbo ọ̀rọ̀ ká fi má Allah bí rere bá bá wa ta ló mú wa bá burú bá ṣẹlẹ̀ ta ló ní ó ṣẹlẹ̀ Allah ìgbà rere dé kí láà ṣèṣì ká dúpẹ́ pàtàkùrú wa ń kọ́ ká ṣe sùúrù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tára wo níta kọ́ lónìí àríkí wọn fi yé wa kí ká sọ́ra fún àmọ́ abú ìgbà aburú ni o àìdáa ni o kò ní sèsoore fẹ́ni tí máa ń ṣe oríṣìí méjì wá ní bíbú táwọn èèyàn ń bú ìgbà alákọ̀ọ́kọ́ bíbú téèyàn ó bú gbà tí ó sọyàn di kèfèrí tí ó sọyàn dẹni tó ṣẹbọ ní ìṣẹbọ ńlá tó lé ní kúrò nínú Islam bọ́ọ̀lù olúgbogbo yìí ọlọ́ọ̀ni kéèyàn gbàgbọ́ wípé ìgbà gangan gangan ló má burú wa. ọgbà pé Allah ló mú wa ìgbà yìí gangan gangan ló má burú wa ìgbà yìí ló gbádàn wò bá wa ìgbà yìí ló mú kí gbogbo bísínẹ́sì wọn tẹnu kọlẹ̀ ìwọ̀n ń bú ìgbà nítorí bẹ́ẹ̀ ìwọ ọgbà yìí ọmọ mi ò ń ṣe mí ìkànnìọ́ ẹ̀ńtọ́ bá ṣe bẹ́ẹ̀ ó ti ṣẹbọ sí Allah ní ẹ̀bọ ńlá ní ẹ̀bọ ńlá nítorí pé ó ti sọ ìgbàdórógún fún Allah tó lè dá nǹkan kan sí lẹ́yìn Allah ẹ sì rí i pé púpọ̀ náà jọ ń sọ bẹ́ẹ̀ gangan ìgbà náà ni wọ́n ń bá wí ìgbà gangan ni wọ́n ń bá wí ìgbà yóò dá o ìgbà yóò burú o ìgbà yóò san wá o ẹni tó bá ti jẹ́ pé ìgbà lọ gbà lérò ó fojú rẹ̀ rí ìgbà lọ gbà lérò ó ṣàìdá sí ọ ọlọ́mà pípé ìwọ lọ fọwọ́ ara rẹ lọ yọ ara rẹ kúrò nínú Islam lọ sọ̀rọ̀ ara rẹ di kèfèrí ọ̀sẹ̀ bọ̀ oríṣi kejì onáà kí ni wọ́n gbàgbọ́ ike Allah òun ló mú kí aburú yọ ṣẹlẹ̀ òun ló mú kí gbogbo fún pínpín ṣùgbọ́n kọ́mọ wa fi tì sọ́dọ̀ gbà wọn àmọ́ pa Allah náà ni àmọ́ gbà ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n nítorí náà ṣe haram ni o ó náà ń bẹ nínú ìṣẹ̀bọ̀ tó kéré ó ń bẹ nínú ìṣẹ̀bọ̀ tó kéré kódà kó gbà pé Allah ló ṣe àmọ́ gbà ló ń bú torí pé olúwa ti kọ̀ fún wa láti bú gbà <coughs> olúwa kọ̀ fún wa ọkọ̀ fún wa tààràtà nínú al-hadith al-qudsi bẹ́ẹ̀ náà nabi Muhammad sallallahu alayhi wa sallam fún wa nínú hadith rẹ̀ nínú kẹta tó rí lẹ́kọ̀ọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa olóòní pé àwọn ìṣesí kan wà ìhùwàsí kan wà ọ̀rọ̀ kan wà tọ́mọ èèyàn ń sọ tí ń hù níwà ìṣesí tọ́mọ èèyàn ń ṣe tí máa kó ìnínilára tí máa kó bá Allah tó ń pé Allah a lè ṣe ní sùtá pẹ̀lú kankan ẹ sọ ahọ́n ẹ kíyèsí tí wọ́n máa jáde ń bẹ̀ ọ̀rọ̀ tí yẹn bá ti sọ. So, kìí ṣe kó jẹ má èèyàn sì lè sọ̀rọ̀ tí ó kó báyàn tí èèyàn fi ní rálùjá náwọ kó sì jẹ pé ńgbà tó ń sọ ó fi yè sí nǹkan tó ń sọ kákìí sára gbà míì àwọn èèyàn tó wà láàrin wa ni ìwọ ò ní fẹ́ jọ àjòjì láàrin wa ètí wọn ń wé wọn náà bá wọn wé ètí wọn ń sọ wọn náà bá wọn sọ wọn à máa fẹnu wa rọ́ọ̀fù kí wọn máa ṣe subhanallah alhamdulillah wàlá ilaha illallah wallahu akbar tó ní jájòjì láàrin wọn. wọ́n fọ sọ pé kí ni gbogbo pa náà ni wọ́n máa ṣe ìmánì ìyẹn ni pé sí ọmọ ta nà wà tòtò bá jẹ́ pààrin àwọn ọmọ ta lọ wà àwọn ẹni tí ò ní bẹ̀rù ọlọ́ọ̀lọ́ ń bá ṣe ó rí kẹ́rù tí wọ́n ṣe wọ́n mú wọn náà ṣe wọ́n tún tí ọ̀rọ̀ sọ pé kí lẹ́yìn náà fẹ́ sọ àgbà yóò dá o wọ́n náà sọ tiẹ̀. bí ẹni tí mo wò látẹ̀kan ni ah, mo lọ dá sí wọ́n ti rí ọmú nìyẹn wọ́n ti rí ọmú sọ ara rẹ gbogbo ẹni tí kó bá ní má wọn ṣe gbogbo àwọn títí wọ́n ti ta má sùn má wọn torí bí wọ́n sì ṣe jẹ́kìtì ọ̀fọ́ dànù ni wọ́n máa wá fọ́ tọ́wọ́ tún wà bí tì í báyìí a rí i pé ọ̀rọ̀ tó wá ń bẹ̀ pé ana dọ́họ̀r bí Allah sọ pé èmi nìgbà. kò túmọ̀ sí wípé orúkọ Allah ni adáhàrò kò túmọ̀ sí orúkọ rẹ̀ ni adáhàrò aha gẹ́gẹ́ bó ṣe wá nù àdìsí kan wọ́n wá bá nabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní wà nabi bá wa díye lọ́jà kọjá pé a ti mayé tá a máa ra gbogbo ọjà kan pàtó tí ò ní lé sí. anabi wa ni inna Allah ta'ala huwa al-musahhir. Allah tó ga lolùdíye lọ́jà sínú orúkọ Allah wa ni olùdíye lọ́jà rárá rárá tó túmọ̀ sí pé àfi ká kọ́ tauhidi dáadáa iná ni a fi gbọ́ tauhidi yé dáadáa kéèyàn kan kọ́kọ́ máa lọ sọ ọmọ rẹ̀ ní Abdul Musa'ir ẹrú ọba tí díye lọ́jà nímọ̀ mẹ́ ẹ wá gbọ́ àdìsí àdìsí Abu Hurairah radiyallahu anhu ọlọ́nàbí sallallahu alaihi wasallam sọ pé inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba tayyibun orúkọ kan ní nínú orúkọ Allah inú àdìtì tá a sì ti mà náà ni wọ́n là á ṣe máa dé ìtọ́jú ọkọ̀ mà ìtọ́jú ọkọ̀ àmọ́ ah, kọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ náà ni nítorí pé àwọn olùmọ̀ mà olúwa fún wa lóye àti mà táwọn fi dá àmọ́ àwọn akpọ̀rọ̀ táwọn ọmọ táwọn àtó akọlọ́dẹ tó má ju wa lọ àmọ́ àwọn sọ pé no afẹ́fẹ́ yìí ti anybody àwọn náà ti dá àmọ́ fúnra wa olódò burúkú ti sinmi lọ́nà tó dá kankan màtí má síbi tó sọ pé ntáwọn olùmọ̀ ń sọ ẹ̀rí pé àwọn ń sọ tẹ̀rítẹ̀rí torí olùsọmọ ni abdul payé abdul apayé oríra ní sọmọ ní payíì yorùbá lẹ wọn pọmọ ní payíì kí ló ń jẹ bẹ abudu apayẹ abudu payẹ torí ẹ ad-dahr kò sí nínú orúkọ Allah ìtumọ̀ ike mi ni ìgbà onípe èmi ni mo dá èmi ni mo ń to nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ẹ̀ èmi ni mò ń sọ pé kójú ọ̀rọ̀ ń bẹ èmi ni mò ń sọ pé kó dàrú èmi ni mò ń sọ pé kó tútù ọmú èmi ni mò ń sọ pé kí nǹkan tó ń fi ọbọ sí èmi ni mò ń sọ pé kí gbogbo àdáwọlé rẹ ọmọ yọrí sí rere èmi ni mò sọ pé kó ọmọ fìdí rẹmi èmi ni mò sọ pé kó forí sánpá àsìkò kan náà ni gbogbo ẹ ṣàṣẹlẹ̀ Allah ló ń ṣe gbogbo eléyìí o túmọ̀ sí pé adahar ń bẹ nínú orúkọ Allah hadith apákan rẹ̀ máa túmọ̀ apákan bọ́ọ̀lù hadith ti wá jẹ́ fìtínà bọ́ọ̀lù hadith ti jẹ́ ìsinilọ́nà wọ́n ti sọ wọ́n ní man jahila shay'an àdá gbogbo ẹni tó bá ti ṣàìmọ̀ nípa kankan yóò mú lọ́tà gbogbo ẹni tí èèyàn bá ti mọ̀ èèyàn mú lọ́tà ọmọ tí ń lọ school lọ́tún gbogbo subject tó ń kọ́ ní yẹ àfi maths kọ́mọ mathematics ẹni tí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mathematics ẹ̀rọ wọn máa dọ̀rọ̀ burúkú kan lẹ́yìn wájú wa mathematics ni pé mi fẹ́ gbọ́ nítorí pé kọ́ mọ̀ gbogbo tí èèyàn bá ti mọ̀ èèyàn máa mú ní ọ̀tá ni nígbà tí àwọn ọmọ hadith wọ́n mú hadith lọ́tà wọ́n tún tàtàrà hadith wọ́n má nàbì sallallahu alaihi wasallam wọ́n mú lọ́tà torí ta lọ́la hadith ànábì tó bá ti bínú ọ̀rọ̀ ànábì tó fẹ́ràn ànábì òkúkú fẹ́ràn ànábì ó tún kórìíra ànábì náà wáyé ọ ní ìparí ẹ ká lọ mọ̀ pé nínú ìgbésí ayé wa àwọn mùsùlùmí à ń bùkátà ká dúró ti ẹ̀sìn wa ká dúró ti ẹ̀sìn wa lọ́nà tó gbà lámì ọ̀nà wo ló gbà lámì lábẹ́ aburada al-Qur'an àti sunna nabọ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo gbàtà bá ti dúró báyìí àjẹpọ̀ agbágbọ̀ yẹ ẹ̀sìn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ní ìbámu pẹ̀lú gbólóhà ti ṣe fi ránṣẹ́ dèédé pẹ̀lú bánàbì sallallahu alaihi wasallam bó ti ṣe fi kọ́ wa lópin ìgbà tá a bá ti yẹsẹ̀ kúrò lórí alkitabu wa sunna ìsìláàmù wa tá à ń ṣe yọ dàmárà àgbọ́yé wa ṣe yọ jẹ́ nǹkan tó ṣe é pé ọ̀nkọ́ àní jẹ́ ẹni tó ṣe pé wọ́n fi tì sára àsìnà nígbà kankan ìdìrọ̀mọ́ alukur'an àti sunna anabi sallallahu alayhi wa ohun gangan ni ó di àjọ kan ohun gangan gangan ni ó di àjọṣepọ̀ nítorí pé ńgbà tẹ́mi bá ń tẹ̀lé alukur'an tí wọ́n ń tẹ̀lé sunna anabi sallallahu alayhi wa sallam tí wọ́n náà sì ń ṣe bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ipe tí ìwọ tó bá wà ní ìgbòlà ọ̀run tẹ́mi wà ní ipò ọ̀run ìdájọ́ máa ṣe lórúkọ pàǹjọ́sìn fún Allah bákan náà ní ọjọ́ rí nítorí pé bí tí oníkálukú wa ti ń gbomi rẹ̀ mu àyè kan náà ni alkitabu wa sunna ṣùgbọ́n gbà táwọn kan bá ń tẹ̀lé kitabu wa sunna táwọn kan tán láwọn ò lè tẹ̀lé ń tà wọn àlàkalẹ̀ àwọn aṣíwájú àwọn àtàwọn ọ̀gá àwọn làwọn fẹ́ máa tẹ̀lé àti pé èrò orí àwọn ọ̀gá àwọn má ti ṣe gbé wá làwọn fẹ́ máa fi ṣiṣẹ́ ẹ rí i pé ìsìnà yọ wà nínú nǹkan tí wọ́n bá ń ṣe àìjẹ́ ẹni tó wà lójú ọ̀nà tó dọ́gba yọ máa jẹ́ nǹkan dá máa fi ròyìn nǹkan tí wọ́n bá ń ṣe ó wá lè dùn mọ́ wọn ó lè máa bà wọ́n lọ́kàn jẹ́ nígbà tá a bá pẹ́ ṣìnà nígbà tá a bá pẹ́ mànà nígbà tá a bá pẹ́ sọkúsọ lẹ́ So wọn ṣàdédé pẹ́ ṣìnà wọn ṣàdédé pẹ́ mànà wọn ṣàdédé sọ pé ìsọkúsọ lẹ ń sọ àfi nítorí pé wọ́n rí i pé ń tẹ́ fi jìnnà sódodo ha farangada farangada ni kẹ́lẹ́ bá wa padà sójú ọ̀nà ẹ ṣàlàyé fẹ́ni tí ó tó ṣìnà kó ṣìnà ẹ ṣàlàyé fẹ́ni tí ó mànà pé kó mànà ẹ ṣàlàyé fẹ́ni tí ń ṣìṣe pé ń ṣìṣe kábàjẹ́ni tí ó máa kádìjà lórí kó wá tàtàrà pàǹtà dànù kọ́mọ́ mánà torí táwọn náà bá ti ṣe bẹ́ẹ̀ àti jàǹbá rẹ̀ tábà ti tẹ̀lé kìtàbù ọ̀sùnà táǹsì sẹ́sì gágbó ti ṣe wá àbùkátà ká máa ṣe pàdé bá fẹ́ ṣọ̀kan fẹ́ ṣọ̀kan fẹ́ ṣọ̀kan àbùkátà sẹ́gbẹ́ la dálẹ̀ tábà gbẹgbẹ́ la dálẹ̀ àmọ́ àbùkátà kíkà ṣọ̀kan àmọ́ lábẹ́ yìí sáà ń jà tẹ́lẹ̀ náà àkúkú jà bóyá ń dá gbé lọ́wọ́ ló ń kọlu ra wọn èsì pàǹjà gangan ẹnìkan tẹ̀lé kìtàbù wa sunna ẹnìkan tako kìtàbù wa sunna ṣé tí wọ́n gbé lọ́wọ́ máa takora rẹ àwọn ní kanra wọn lágbo kìí ṣe páwọn èèyàn yẹn gangan ní ìwọ ò ṣe láti tẹ̀lé kìtàbù wa sunna sẹ́mi wá ṣe tán láti fi kìtàbù wa sunna sílẹ̀ táàfì ipa àfẹjọ sí ntọ́dájú òun náà ní í pé lásìkò táwọn èèyàn bá ń ṣèpàdé pé ẹ jẹ́ káwọn ṣọ̀kan ẹ jẹ́ káwọn ṣọ̀kan èyí tí wọ́n ń fẹ́ kó ṣẹlẹ̀ òun náà ní kó ti hàn wípé àwọn kan tẹ̀lé kìtàbù wa lódodo àwọn kan tẹ̀lé lódodo àwọn ẹni tí wọ́n tẹ̀lé lódodo àwọn wá ń yànnàná ṣàfihàn ìsìnà àtàṣìṣe tó wà nínú ìgbésẹ̀ àti ìlànà àwọn ẹni tí tẹ̀lé wọ́n ń pàkíyèsí lóòrèkóòrè àkíyèsí tí wọ́n ń pè lóòrèkóòrè kò máa bá ìdùnnú àwọn ẹni tó yapa kò máa bá pàdé ẹjẹ́ àṣọ̀kan ìtumọ̀ rẹ̀ ń tẹ́ bá rí tọrọ wa kó ní kálukú wa kájọ máa ran ara wa lọ lórí ẹ̀ àmọ́ ntọ́rọ̀ wa bá ti takora wa tó bá ti yapa ká má sọ pé nìkan ṣàṣìṣe má ká máa ṣàmójúkúrò fúnra wa kẹsàn-án kúkú bàjẹ́ pátá porongodo ìtumọ̀ rẹ̀ nu irú sọ̀kan rọ́ tọ̀pọ̀lọpọ̀ ń pèpè lọ sídìí rẹ̀ nu tó bá pé sọ̀kan òdodo ẹ̀bùkátà kẹsì pàdé nítorí pé alukurani ó yàtọ̀ sunna nabi muhammad sallallahu alayhi wa sallam kò yapa torí ẹ̀ àti fún àwọn kan ṣàpèjúwe lónìí bí àwọn kuraniya tí wọ́n ní ìsìnà lásán ní gbogbo àdìsá nàbì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n eléyìí tọ́ba wa ní ẹja sọ̀kan sẹ́yìn máa tún máa sọ ìsọ̀kan o náà ní gbẹ́ ẹ kà wá náà mùsùlùmí ẹ má máa mẹ́nu bábi tí ń wò lórí simi, ẹ máa sọ pé mùsùlùmí làwa náà àmọ́ ibi tẹ́ ẹ mọ̀ bá ti ṣàṣìṣe tá àti ṣe déédéé o àwọn ò ṣe tán láti fi ilẹ̀ ẹ má máa mẹ́nu bá kí gbogbo wọ́jọ́ máa gbélé ayé lálàáfíà gbọ́dọ̀ lẹ́yìn tí lè ṣe é ṣe ẹ̀sìn ó nítorí ìwọ náà ni ìwọ òkúkú dákàmà wọ́n kàn kó wọn náà rógbá ni ó mọ nígbà tí wọn bá sọ pé ìsìnà ń bẹ ń bì àṣìṣe ń bẹ ń bì ah, nígbà tá a ti rí wọn báwọn náà ti ẹ̀wé láwà ní abẹ́ ẹ̀kọ́ àwọn náà ti ẹ̀tún dárún gbàṣẹ sá ẹ̀sọ̀kúndó tiwọn náà balẹ̀ làbá ń wò pé ìyànjú náà ni káwọn náà kúkú gbìyànjú ìyànjú òfò tí ò ní tuma tí ò fi padà tún lọ di pé ọbọ sínú ìsìnà olùwàkọ́mọ́sí wà lọ́nà torí ẹ àbùkátà gbogbo àmọ́ péjọ kan àfẹsọ kan àfẹsọ sẹ ń yapa tẹ́lẹ̀ rẹ níta gbé lọ́ní kanra wọn lágbo ẹ̀yin tẹ̀lé kìtàbù sunnah kẹ́ẹ̀rí bẹ́ẹ̀ yapa bẹ́ẹ̀ ni yapa àwọn sàhábà wọ́n tẹ̀lé kìtàbù sunnah wọn yapa sókè ló dé táwa ń tako kìtàbù sunnah tá a tún wá fẹ́ ṣọ̀kan lórí títako kìtàbù sunnah lẹ́yìn Allah kólú ẹlẹ́dàá wa orí ọ̀nà máa tó ti fẹsẹ̀ wa lé kọ́mọ pàwádà ṣàìdá abẹ́ Allah kó tó bọ̀ sí wa lẹ́ni tó tún mójútó ìdí alukur'ani mu àti ìdí sunna nebo Muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́ méjèèjì olùwà ẹlẹ́dàá wa àlékún àgbọ́yé olùwà ẹlẹ́dàá kó fi ṣèkẹ́ wa abẹ́ Allah gbogbo àwọn ẹrú Allah tí wọ́n ń gbìyànjú láti ṣe ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn fún ẹ̀sìn Allah kó lọ síwájú gbìyànjú láti ṣe ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn lọ́nà tí àgbọ́yé àti àlàyé rẹ̀ tí ó fi máa dé tí àwọn èèyàn láti gbàdégbà olúwa ẹlẹ́dàá kó má pọ̀ wọ́n pa olúwa ẹlẹ́dàá kó má jẹ́ kó má padà sí ibú olúwa ẹlẹ́dàá kó túbọ̀ bá gbé wọn lọ sókè olúwa ẹlẹ́dàá kó túbọ̀ bá bò wọ́n láṣìírí olúwa ẹlẹ́dàá kó bá gbọ́ tiwọn náà nítorí pé àwọn náà ń gbìyànjú láti dúró ti ẹ̀sìn Allah àwa náà tá ń gbìyànjú láti jẹ́ pé àgbẹ̀yìn níbi a fẹ́ lọ gbọ́ àlàyé ẹ̀sìn wa a sì fẹ́ lọ gbọ́ àlékún àgbọ́yé nípa ẹ̀sìn wa ká lè túbọ̀ máa mójútó Olúwa ẹlẹ́dàá wa àlàáfíà àtòkùn ara tá a fi máa ṣe iṣẹ́ yìí báyìí kó Olúwa ẹlẹ́dàá fi wọ́n wa Olúwa àdúrà gbogbo wa àdúrà wa tá à ń ṣe lórí àwọn òbí wa kó èyí tá à ń ṣe lórí àwọn ìyàwó wa ìtànṣe lórí àwọn ọkọ wa Olúwa Ẹlẹ́dàá akọ gbà ìtànṣe lórí àwọn ọmọ wa Olúwa Ẹlẹ́dàá akọ gbà ìtànṣe lórí orílẹ̀-èdè wa ìtànṣe lórí ìpínlẹ̀ wa ìtànṣe lórí ìlú wa ìtànṣe lórí sẹ́ǹsì wa Olúwa Ẹlẹ́dàá akọ gbà Olúwa kọ́dẹ́kọ́dá fún aláìkọ́dá fún wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa alhamdulilayi ẹgbẹ́ ah, fún ẹ̀dá tí ó ṣe lọ́wọ́ fún àwọn olùkọ́ wa láti sọ èyí tí wọ́n lè sọ ní ìlú wọ́n ṣàfihàn ní àgbẹ̀rẹ̀ ìdílé ní wọ́n ṣe sọ́dọ̀ wọ́n ṣe àlékún àgbáyé ọ̀fọ̀ nígbàgbọ́ wa lẹ́yìn náà tó ṣe àtọrọ àdúrà fún àwọn olùkọ́ wa kí ọ̀gá òṣùwà ní wọ̀tá lọ́wọ́ wa fi àpọ̀ ọ̀rọ̀ àtúnṣọ láàárọ̀ lọ́sàn-án àti ní alẹ́ wọ́n jẹ́ kí ìbéèrè tí ó rà alákọ̀ọ́kọ́ tí ó rà ní oṣù tí ó rọ̀ pẹ̀lú ìrìnà àbá ẹgbẹ́ ní àkópàdé láyé yìí ní on the fourteenth of January twenty twenty four ní àdáàtò lẹ́yìn àti ìgbà náà lọ. lẹ́yìn ilé ìgbà náà tó ń dúpẹ́ púpọ̀ fún àwọn tí wọ́n ń kó ìjọba ìlọ́wọ́ látara tẹ́lẹ́kọ́ ọ̀rọ̀ tí ó dájú kan fi sí. àìgbé wọn ti ṣàdúrà fún wa náà náà yóò gba ibi ní wọ́n ṣiṣẹ́ rẹ̀ lọ. Orí tí a fi ń owó náà àlékún àlùbáríkà lórí àwọn àfisí iṣẹ́ oníkálukú wa. Abúlébà tó ń fi àsìkò ìgbà tí wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí oníkálukú wa. Àṣírí ìrànlọ́wọ́ àwọn tí wọ́n máa kún wa lọ́wọ́ ní gbogbo oṣooṣù fún ìjókòó yìí. Gbogbo nǹkan ni ó ti ń lọ́wọ́ sí ṣé àtàǹgbà náà lọ́wọ́. So, ìṣàlá ẹ̀jẹ̀ túbọ̀ kún wa lọ́wọ́ lórí. Bákan náà, dúpẹ́ fún àwọn ọmọ ìyá tí wọ́n attempt arrange ibi tí a wà yìí àti alámúṣàbà àdúgbò fún dáwùjọ. lẹ́yìn eléyìí ní oṣù tó kọjá akéde fúnra wa nípa ọmọ ẹ̀yà wa tí wọ́n wà lórí ààrẹ láti lè mẹ́fà. so gbàjọ́ ní bí ọ̀sẹ̀ mẹ́ẹ̀ẹ́ta sẹ́yìn ìwọ̀nba owó tí wọlé sí àkáǹtì ti àfilẹ̀ bíi two hundred and seventy thousand wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lo owó yẹn fún ọmọ ẹ̀yà wa yìí bẹ́ẹ̀ àwọn kọ́kọ́ náà ẹgbẹ́ alhamdulillah àwọn oníyàtọ̀ ṣùgbọ́n wà ní ìlú ọ̀sẹ̀ tó tọ̀ ní àsìkò tó ẹlẹ́ni gbà tó ní àwọn ìpínlẹ̀ ṣàbà oríjọ ní àwọn ìpínlẹ̀ ṣàbà oríjọ wọ́n máa bàbá wọn ní wọ́n sábà lébè sí so wọ́n ti wà ní ìlú sàárè báyìí lọ́nà àwọn ṣàbà oríjọ wọn. so tí àwọn òbí pé gẹ́gẹ́ bí àkáǹtì tí a fi sílẹ̀ àwọn òbí kí a máa ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ bí wọ́n ti ti gbé torí pé ìyàwó wọn jẹ́kùn náà wọ́n fún wọn rẹ̀ sí láàbùkù ọkọ̀jú ti ọ̀nà sí ẹ̀rẹ́ àrà tí ó yọ ara àti àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ tó bí wọ́n bá ṣe ní àwọn àfiṣe owó àwọn pé ìwọ̀nba tí ọlọ́wọ́ ní owó àkáǹtì ẹ̀ sí títí di oṣù tó ń bọ̀ kí a kó fún àwọn fámìlì wọn ìyàwó àti àwọn ọmọ tó àkáǹtì nọ́mbà tí aṣọ rẹ̀ náà ní ilé ẹ̀jẹ̀ tó ti àgbà tó jẹ́ one naira tó jẹ́ ten naira náà lọ́ba lè dé bí àbá àti wọ́n ṣẹ̀dọ̀ owó kátó kálùkọ̀ náà wọ́n ṣàpá fún ní àwọn ìyàwó yìí. àkáǹtì nọ́mbà náà ni zero zero double zero one nine eight five zero two eight eight Sterling Bank zero zero one nine eight five ah, zero two ẹni kó ṣẹlá ìṣẹ́ pé láwọn ṣàdúrà fún. orúkọ tó máa gbé jáde náà ni abdulrasaq yusuf olúwaṣẹyẹ abdulrasaq yusuf olúwaṣẹyẹ ìṣàlọ́lá gbogbo tí ó bá wọlé sí àkáǹtì yìí pẹ̀lú ìrìnà ti àlá àbùsọ̀wọ́sí fámìlì wọn ní ọlọ́mọdé àbá àbúrò tó ń lọ ọmọ náà. ṣọwọ́ tí akéde yìí mọ́ jẹ́ pé lọ́dọ́ ní àṣẹ ìgbẹ́ òkú náà bẹ̀rẹ̀ wà lábẹ́ ètò tí ó yẹ kẹ́kẹ́ fún àwọn òkú ilé tí ètò fi lọ lórí orí ẹ̀ ṣọwọ́ jẹ́ kí a náà sì ilé ṣòkè alábọ́jà bá ṣe lọ. Ẹ̀ẹ́ wọ́n ní lọ́wọ́ sí àkàkáǹtì sórí fọ́ọ̀mù ẹ̀ pé àtìkè kọ́lẹ̀ ṣòkè ayé àpáàtì wọn lẹ́bi òyìn ìdásílẹ̀ àbẹ̀ṣẹ́ fóònù wa kódà bí wọ́n ń tọ́ fún náírà ní ọ̀rẹ́ aláfáàyè tí ẹ̀ka wọn dá ṣètò ẹ̀fọ́ àfìsí ọ̀tá bá ní ẹ̀sìn kí àwọn ṣókè tí wọ́n bá wa kí ẹ̀ lè fi sí. ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wà níbí wọ́n ní àwọn fẹ́ kí ẹ̀jọ̀ ìjọba gbé àkíyèsí àwọn àwọn èèyàn lórí bí wọ́n ṣe ń lo ọ̀rọ̀ yìí láti fi ṣe tiktok lórí social media sọ̀rọ̀ ilé yìí wọ́n lè fi hàn àwọn náà rí pé olùfẹ́ máa jọ bí ẹ̀fẹ̀ torí ẹni tí ó pẹ̀lú ìwọ ní àwọn ẹ̀rú pa àwọn tó máa padà wá já sí wọ́n máa fi àyà àlùkòrán àbí ẹ̀sìn àbá ó máa fi ṣe yẹ̀yẹ́ so bí wọ́n ṣe ṣe ni pé ẹni ẹ̀ ṣe bí ẹ̀fẹ̀ ó wá ń fi àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ẹ ṣe orí sábẹ̀ ó wá fi ṣe tiktok so nígbà tó pé ìjókòó yìí ìjókòó gbogbo ayé ń lọ́wọ́lọ́wọ́ báyìí sórí wọn tí wọ́n ṣe orí léyìn tí wọ́n lè dẹ́fà. wọ́n jẹ́ ẹlẹ́ẹ̀kejì àwọn ṣe sọ̀láàtì òun àjámù lọ́wọ́ tó jẹ́ sọ̀láàtì mọ́gbé àti ìṣá so àwọn wá ti ṣe sọ̀láàtì mọ́gbé ìgbà àwọn wá ṣó àtàwọn máa wọlé padà wọ́n ti parí sọ̀láàtì ìṣá ilé tó jẹ́ jámù wọ́n ń ṣe náà fẹ́rẹ́ àwọn lè wọlé jẹ́ tó dá ìṣá ìdí àwọn náà ṣe àbí tó kọ́ àwọn lọ́wọ́ ni àbí ní ẹlẹ́kẹta wọ́n ní àwọn kan ní àwùjọ wa wọ́n jẹ́ olùgbìyànjú gidi tí wọ́n gbìyànjú gan-an nínú ọ̀rọ̀ ẹ̀sìn àti fún ìlòdì lọ́síwájú àwọn mùsùlùmí káàkiri àdúgbò tí wọ́n lè bẹ̀rẹ̀ ìjábọ̀ sí ìlà wọ́n ní ṣùgbọ́n adórí àwọn ọmọ ìyá tí wọ́n fẹ́ jọ lábẹ́ wọn tó já sí pé àwọn tó ní èròǹgbà míì tó wá já sí pé wọ́n wọ́n gba ìyànjú àwọn ẹni tí bí wọ́n gba ìyànjú wọn jẹ́ wọ́n lè jọ sá àwọn kẹ́kẹ́ bá gba àwọn ọmọ ìyá ní ìmọ̀ lórí ilé. ẹlẹ́kẹ̀rin wọ́n ní àwọn jẹ́ òṣìṣẹ́ ìjọba gẹ́gẹ́ bí ọdún ìlú fẹ́ parí wọ́n ní ẹ̀bùn tí wọ́n bá fáwọn olùṣẹ́ sí àwọn ilé ìgbà òkèèrè yìí ọdọọdún ló máa ń wáyé. ṣùgbọ́n kan náà wọ́n tún ní àwọn jẹ́ ẹni tí ó jẹ́ dráìvà fún obìnrin kan tó jẹ́ christian wọ́n ní kó gbé káwọn gbé àwọn lọ sí church tó káwọn dúró lẹ́gbẹ̀ẹ́ kan náà lọ́ọ́ fi parí service pé irú iṣẹ́ ìṣe àwọn lè gbà tí wọ́n jáwọ́ iṣẹ́ ọ̀la pẹ̀lú eléyìí. wọ́n ní kí ni ìdájọ́ ṣẹlẹ̀ Islam lórí ẹni tó gbàgbé rẹ̀ jánábà tó bu wá parí sọ láti lu lélo wọ́n ní nígbà tó wá rántí iṣẹ́ òkú ṣọlá wá sí ní ọmọdé padà àbí báwo ló ṣe wá ṣe. oníbèrè béèrè pé wọ́n ní ìran akóìjọba tí àwọn tó jẹ́ president tó kẹ́rọ sọ pé ìgbà alágbájọ́ ìgbà ìgbà tàbí ìgbà ṣé kò sí bẹ́ẹ̀ náà pé ìgbà nìyẹn. wọ́n ní máa sọ pé òun burúkú yìí ọjọ́ burúkú yìí òun tó ní òun burúkú yìí ṣé olóyìn náà. Central Ìmàbúrò Kíga. Wọ́n ní kí Mùsùlùmí tó máa mọ̀ náà tó máa tó de Black Friday láti máa rajà tí less wọ́n ṣe lè máa ṣe tí ó bójú ni. Ó ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ibi tí àwọn ti ń ṣe sọ̀rọ̀ wípé wọ́n máa ń kí pè lẹ́yìn ìgbà tí wọ́n bá ti parí ìṣọ̀lá tẹ̀lé ìṣáà wọ́n ṣe lè náà ṣé kò kò ṣe òbíbí à. wọ́n ní ṣe ládàńdà fún ẹni tí ó bá rọ́rọ́ lára yìí àbí láàrúgbó náà ṣe ń bọ́ lára ẹ̀sìn ni. lójú orí wọ́n ní ọkọ̀ àwọn òun sọ àwọn làwọn máa ń sanwó ilé obìnrin ó láwọn làwọn máa ń sanwó ilé nígbà ọ̀pọ̀ àwọn ọkùnrin lábẹ́ láti máa sanwó ilé ó yẹ abá ètò ìpè fún àwọn láti máa sanwó ilé yẹn lọ ó yẹ ìjọ ìwà orí ẹrù fún àwọn. Ìṣàlù wọn gbé wọn ìbéèrè tí ó àbá àtó sí oṣù tó ń bọ̀. Ìṣàlù wọn. Alhamdulilayi. Béèrè tẹ̀sí nípa TikTok so ẹ̀yin náà ni ẹ gbìyànjú rẹ̀ pẹ̀lú àwọn tí ń ṣe abẹ́nìkan kan kó ṣe àmọ̀kọ́rán ṣe abẹ́nìkan kan kó gbé dánilẹ́kọ̀ọ́ agan sórí social media àmọ̀kọ́rán ṣe so ẹni tí ń ṣe yẹn ńlẹ́lọ́bí léèrè àwọn yìí olùmọ̀ social media olùmọ̀ tí ń kọ́yàn lẹ́sìn tààrà làwà so àwọn kan ni wọ́n rò pé káwọn máa gbé sórí social media àwọn náà ń gbé wọn ń ṣagbátẹrù rẹ̀ ni wọn ń ṣènáwó rẹ̀ ní sàpò wa ní ti wá àmà nípa rẹ̀ bó wọn ṣe náwó rẹ̀ àmà torí ẹni tí wọn ń tí wọn ń sọ di nǹkan ẹ̀fẹ̀ tó ń sọ di kéré àti dáhùn rẹ̀ náà níjọ́ tàlátà tó kọjá yìí tó a ti sọ tó ìpàdé ìdíjọ gbẹndàgbéyàmù nítorí pé kìí ṣeré làwọn ṣe ẹ̀sìn làwọn ń ṣàlàyé à ń yí àwọn èèyàn tó bá ṣe lágbára ma láti ṣàlàyé náà là ń ṣeun tòtí wọn bá fẹ́ wọn máa mú àwọn kankan bẹ́ẹ̀ tó fẹ́ máa fi sáàbù kankan pàdé dídọ́ gbẹ̀dẹ̀ òkèèyà mi nínú kò tètè gbọ́ láyé kó túbá àbí kó tẹ̀síwájú ara àǹfààní pé gbẹ̀dẹ̀ òkèèyà wà náà ẹnì kankan fi kan hàn mí mò ń sọ̀rọ̀ wọn á gbé fọ́tò ẹnìkan sí ó wá dàbí ìgbà tó ṣe fóònù ló ń sọ̀rọ̀ yẹn so tiktok yìí náà sọ àwọn fi ń rò pé àwọn fi ń pa owó àwọn fi ń gbajúmọ̀ ìpàdé dídí ọ̀gbìn làǹkìyà gbogbo tí wọ́n sọ yìí náà tún gbé sí tiktok pé gbogbo tẹ̀sí ìpàdé di ìjọ ọ̀gbìn làǹkìyà insha allah lẹ́yìn rẹ̀ wọ́n ní àwọn ń pa sọ̀látùl maghrib papọ̀ pẹ̀lú sọ̀látùl ìṣà torí kójọ ń rọ̀ ṣùgbọ́n sí ìyàlẹ́nu káwọn tó dé ìgbà tí àlọ́ aláwọn já lẹ́yìn sọ̀látùl Maghrib káwọn tó dé wọ́n ti sálámà sọ̀látùl Isha lọ́dọ̀ àdúgbẹ́yìn náà pẹ́ ń bi àlọ́ aláwọn. tọ́ bóun ni àwọn ṣe sójò tí ń rọ̀ tẹ́ǹtì torí rẹ̀ pa sọ̀látù pọ̀ sínsìn rọ̀ tí máa ń rọ̀ ẹni ìdájọ́ wípé ẹ wà pẹ̀lú àwọn tó pa sọ̀látù pọ̀ tẹ́lẹ̀ ẹ̀yin náà lè ṣe sọ̀látùl Isha tiyín lọ́jọ́ bá ti dá ẹ̀padà lé tásìkò sọ̀láàtì ìṣá ìbá tó ní kẹsì ilẹ̀ ìjẹba wọ́n ní àwọn èèyàn máa ń dá nǹkan tí ó mú lọ síwájú wá fún àwùjọ tí ó jẹ́ nǹkan àrànlọ́wọ́ fún àwọn mùsùlùmí bí kọjá wípé ẹ nǹkan lẹ̀ láti máa gbẹ̀tọ́ ẹni tó ń fẹ́ yànjẹ nínú àwọn mùsùlùmí fún ẹni tó ń fẹ́ fọwọ́ lágbá lójú láàrin jẹkun orí gbá lójú àwọn tó lẹ tí ò lè béèrè fẹtọ wọn á máa bá wọn béèrè tó àwọn tó dá nǹkan yẹn lẹ tó wàá pa àwọn èèyàn mára lẹ́yìn náà pẹ̀lú mi ràn mí lọ́wọ́ bí ẹ ò sí ní jà ló máa wà tí gbogbo owó jẹ sábàbí tí aburú àti àbòsí tí òfin ní rélù wọn ó sì lè jẹ́ pé ẹni tó kọ́ dá nǹkan yẹn lẹ ṣe ló ń dá lẹ tí fi ṣiṣẹ́ Allah. ọ̀gbà kọ́bọ̀ lórí ẹ̀ ó fi ń ṣèrànlọ́wọ́ pọ́nbélé fáwọn èèyàn ni kódà tó bá owó máa mówó láti fi se nǹkan tó bá bùkátà owó nínú ìrànlọ́wọ́ kò ní í jẹ́ pé ńgbà tó bá wá ara ẹni tó bùkátà ìrànlọ́wọ́ ni wọ́n máa béèrè pé sanwó sẹ́ kò fi ṣiṣẹ́ sí i àwọn tó wá pè mára kàkà lórí àníyàn tó dáa yìí káwọn náà kọ́ fara ṣe wọ́n tún fowó wọn se. lọ́nà tí jẹ́ ìnínilára kò fi ní máa lélo àwọn mùsùlùmí àwọn wá wò pé òun lọ́mọ tó ti rọ́wọ́ ọ̀kan wọn irú sẹ́yìn náà làwọn kan ṣe tán fi lówó gbogbo ẹni táwọn bá ti gbèjà ọgbọ́dọ̀ lè láǹfààní àti sanwó fáwọn tí ó bá ti lè sanwó àjẹpẹ kọ́ máa dọ́mù ìyá rẹ̀ gbé kọ́ máa dá wàhálà rẹ̀ yanjú nítorí pélé yọ gbowó táwọn sì ń wò pọ̀ yẹ ká gbowó àwọn lè máa wá bẹnu àtẹ́lu ìyànjú tẹ́lẹ̀ yìí ń gbà kọ́ máa wá gbogbo ọ̀nà láti mú kí nǹkan ti ń ṣe ọ́ dẹnu kọlẹ̀ kọjá wípé ẹni tó bá fẹ́ lọ bá wípé kó dúró ti àwọn kó gbèjà àwọn àwọn ni wọ́n máa bẹnu àtẹ́lu àwọn ni wọ́n máa sọ̀sọ́kúsọ nípa rẹ̀ lọ́nà tó ṣe pé ẹni tó fẹ́ lò ní lọ wọ́n tún wá sí pábánbárì rẹ̀ àwọn tún wá dá tiwọn lẹ̀ lójú náà yìí àwọn sọ pé táwọn àwọn máa gbowó lórí ẹ̀ ni àwọn ò pé ìjáfáfá wọn lórí tiwọn tí wọ́n ń gbowó lórí rẹ̀ wọn ò ṣerú rẹ̀ nígbà wà pẹ̀lú ẹni ìtẹni tí ó lò wọ́n gbowó lórí rẹ̀ ìrànlọ́wọ́ lásán ni wọ́n máa ṣe kí nǹkan tó dálé ọmọ àbàjẹ́ yọ wá bí kọjá pé títí àwọn olówó yìí oní ọmọ ọdún sí lójoojúmọ́ òsítọ́ àbí ṣùgbọ́n tá a bá ṣe bẹ́ẹ̀ kéta ni wọ́n ń pẹ̀lú eléyìn o ìmátara ẹni nìkan ni wọ́n ń pẹ̀ eléyìn o ẹ̀fẹ́ rere fáwọn àlùmọ́ mùsùlùmí ni wọ́n ń pẹ̀ eléyìn kí ló burú nu kí gbogbo yín kẹ́ gbárùkù ti ẹni tó ti kọ́kọ́ dá nǹkan yìí lẹ̀ kí ló dé tó fi jẹ́ pé kóńkó jábẹ́lẹ́ ní máa jọ wá lójú àní pẹ̀lú ẹni tó ti dá nǹkan lẹ̀ káwọn lọ́wọ́ kí nǹkan yìí kó fi ga kó fi jẹ́ pé gbogbo àwa mùsùlùmí náà la ní nǹkan tó ṣe tọ́ka sí i bíi kíkálukú ọlọ dá tiẹ̀ lẹ̀ kọlọ dá tiẹ̀ lẹ̀ kọlọ dá tiẹ̀ lẹ̀ ní máa ṣe wá tàbí dá sukú lẹ̀ tọ́dà bíi ilé ẹyẹ ẹyọ kan tí wọ́n dá lẹ̀ gbogbo ẹ̀ tó bá ti pè pé kó wá ṣe tíṣà ń bẹ̀ láti ìjọ tó ti kọ́kọ́ wọ skul yìí èrò tiẹ̀ náà ni pé onu náà dá tó ń lẹ̀ tó ń bá sì dá lẹ̀ sùkú yìí ti kọ́kọ́ kó àwọn ọmọ àkọ́kọ́ tó wọn kó sámọ́ wọn lọ́wọ́ tó wọn fi lọ dá tó ń lẹ̀ ìdínú ẹni tó bá pè wá lè kéwú kó wá ṣe mọ̀álìm fáwọn ọmọ èrò burúkú ni wọ́n bá wọ bẹ̀ pé à ẹ ráwọn ọmọ kójọ tó báyìí wa tí ń fi lọ dá tèmi lẹ̀ gbogbo ń tá ń dá lẹ̀ tọ́lá àwọn ẹni tó yẹ kó kíni lẹ́yìn ẹ̀gún ni wọ́n fi sọ́wọ́ gbogbo àwọn tó yẹ kó pẹ̀lú wa àwọn náà làwọn tó ṣe pa pẹ́yìn dà wọ́n ti rí kó ti wọ́ àwọn náà lẹni tó tún padà jàǹbá wa kí ló dé táwọn ara wa lọ lórí dáadáa kí ló dé tó fi jẹ́ pé kóńkó ní gbogbo èèyàn wọ́n wọ́n ní kẹ́ máa mójútó owó mi àfi ìròrí pé bó lèmi lò ṣe ní irú rí irú léṣẹ́ yìí àbí ká tiẹ̀ gba eléyìí má bàbọ̀ léṣẹ́ lọ́wọ́ àwọn àníyàn yẹn ọ̀dà ó kún tí áfíríkà gan òfin lọ síwájú fúnra rẹ̀ kí ló ború ẹnìkan ló níbi iṣẹ́ ẹ̀yin ogún ní ràn lọ́wọ́ bùkátà tí yín náà sì ń bíá ẹ̀yin ò ní gbà pípé kẹ́ ẹ ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ kí bùkátà yín ọmọ bíá bí kẹ́ lọ dá ti yín lẹ̀ ẹ̀tún wá ni dálẹ̀ lásán àwọn èèyàn tí wọ́n ti wọ́n lo bẹ̀rún àwọn náà lẹ́fẹ́ jíkó bàbá wa wí tán ẹ lànìyàn yín da àníyàn rẹ da ẹsẹ ọwọ́ rẹ burú mo wá lànìyàn ti da àníyàn ọ tó eléyìí ṣẹlẹ̀ títí tó fi ọjà tó gbogbo nǹkan tá à ń ṣe gbàtí lè máa ń bá ní tí wọn bá sínlé ìwọ ni kò máa rọ́pò òun kò máa ṣe sọ láti fáwọn yìí ọmọ wa gbogbo ọ̀nà tó fi gba mọ́ṣáláṣí máa lọ́wọ́ tí bá sì máa ṣe náà tí lọ́síwájú fi bá wa ilé ayé tó jẹ́ pé à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí àní sílẹ̀ lọ́la kí ni tá à ń filẹ̀ nítàn ẹ jẹ́ ká jọ gbárùkù ti dáadáa tẹ́nìkan bá ti dáa lẹ̀ ẹ jẹ́ ká bá ṣe tọkàntọkàn. kámẹ́jọ jẹ́ para wa lọ́wọ́ pẹ̀lú ẹ ọkàn wo sí pẹ̀lú ẹ tọkàn bá ti sí pẹ̀lú ẹ bá ti ṣe jàǹbá rẹ̀ láàmú wa gbogbo gbà olú ẹlẹ́dàá wọ̀ fẹ́ ká ń jàǹbá ká tí ó lámàánà bọ́ bá ṣe ṣe nídìí nǹkan ní nǹkan náà lọ padà sẹ́ńdì tiẹ̀ náà ń bọ̀ bá dá tiẹ̀ lẹ̀ irú rẹ̀ náà ó pèsè fún ọ láwọn ẹni tí ó dúró tì nígbà tí wọ́n lágbé dáadáa lọ bá ṣe èèyàn dáadáa ní ọwọ́ abọ àìdá ló ṣe à àwọn gbéwìrì ní ọwọ́ abọ ṣe jẹ́ ká tún wà wá ṣe jàmá ara sábà bínú tá a fi ní lọ síwájú ẹnìkan lọ gbìyànjú wá nìsí àwọn ẹnìkan gbówó ribiribi kalẹ̀ wọ́n lè kọ́ mọ́ṣáláṣí ẹ̀kọ́ lè kí ó igi kan lè dágbóse ó bùkátà gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ táwọn náà kí ó ẹjẹ́ àjọ gbárùkù tí lè kí ó ìka máa kọ́ àwọn ọmọ mùsùlùmí ọwọ́ ọgbà díẹ̀ tán bá fi wá ni wọ́n fẹ́ ra sírí rẹ ni lẹ́yìn rẹ̀ wọ́n máa dásẹ̀ lọ́kọ̀ọ̀kan ni wọ́n máa wọ pé kí ló ké wọn fọ́ sẹ́ni bá bí wọn pé stars kí ló dé ẹ̀ lọ́lé kí ẹ̀ ilé kéwìn ọ̀dá kíní kan gbàgbà ti rí pé ọ̀dá la ti kó ń bẹ́ẹ̀ kí ló mú mọ̀ dá ògiri rẹ̀ lọ́bàjẹ́ ni àbága rẹ̀ lówó. torí pé àwọn àníyàn burúkú ni wọ́n máa ń bá wọ̀ bẹ́ẹ̀ yóò wá máa rojọ́ yóò máa rojọ́ bú fáwọn èèyàn lẹ́yìn mélòó nu wa náà ní gbọ́ tí wọ́n rojọ́ bàjẹ́ tí ọlọ́ wádìí èyí màláìka ló rojọ́ fún àwọn oníwádìí kò yẹ kó rí bẹ́ẹ̀ jàmá káwùjọ wo lè ní lọ́síwájú àfi kájọ máa ran ara wa lọ́wọ́ kò túmọ̀ sí pé ẹnìkan wà tí ẹ ṣàṣìṣe tó bá pọ̀ ní máa ń ṣàṣìṣe ẹ sọ fún tó bá tẹ́yìn náà lẹ́ ń ṣàṣìṣe kó náà sọ fún yín mọ̀nà àmẹ́ ẹ̀ gbárùkù tiẹ̀ tọ́ wà ńlẹ̀ ẹ̀ ń ṣèṣe kọ́ bàjẹ́ ẹ̀yin náà lọ dá ti yín lẹ̀ ẹ̀ rí i gbogbo ẹ̀ kò sí ètí ọ̀yànjú ìlọsíwájú ò ní bá wa lábẹ́ bẹ́ẹ̀ ọmọ ẹ̀yà wa lọ́sàláìsì tí wọ́n gba ìrànlọ́wọ́ fún pẹ̀lú padà yìí pé ọjà Allahu nípè abẹ́ Allah fún ọkọ̀ bá foríjì wọn. kọba kẹ wọn kọba gẹ wọn kọba síjú àánú rẹ̀ wọn kó sọ wọn lọ máa lè jẹnà iwájú tí wọn kọjú sí olú ẹlẹ́dàá mẹsẹrù bá wọn ẹ̀yìn tí wọn fi sílẹ̀ kí Ọlọ́run má dé kó bàjẹ́ olú akọba wa dúró ti àwọn ìyàwó àtàwọn ọmọ tí wọn fi sílẹ̀ olú ẹlẹ́dàá wa kó gbà sírí wọn olú ẹlẹ́dàá wa kó má bá wọn wọn lẹkùn tí wọn máa kún àwọn. parí ọdún báwo ni a ti dáhùn rẹ̀ wọ́n gbọ́ ẹ̀bùn yẹn torí ọdún àwọn kèfèrí ni kọ̀yẹ́ kọ́ gbà wọ́n náà ń ṣe dírẹ́fà fóbìnrin kan tó jẹ́ lẹ́sìn nàṣọ́ra ìmọ̀ tọrọ káwọn gbé ń lọ sọ́ọ̀sì àmọ́ káwọn dúró lẹ́gbẹ̀ẹ́ ìparí ìsìn táwọn wá sí bóyá ní sẹ́yìn náà mọ̀ pé sẹ́tì ọ̀dà ló ń sìn kò ní wúwà ló ń gbé lọ sọ́ọ̀sì ó ti gbé lọ sọ́ọ̀sì ń bọ̀ báyà náà gbogbo eléyìí sẹ́tì ọ̀dà ni sẹ́tì ọ̀sìn ọjà bó ṣe jẹ́ ó láwa wí tó fẹ́ sọ fún ọlọ́wọ́ àjọ gbé làlùkìyà ẹni tó ṣe sọlá àti tó ti gbàgbé pé dáná máa ń bẹ lárùn ó ti wá sí àwọn sọlá àti tó pọ̀ ó ti ṣe àwọn sọlá àti tó pọ̀ pẹ̀lú dáná báyìí bóun ni ó ṣe ṣe gbogbo ẹni ọ̀sán padà lẹ́yìn tó bá wẹ̀wẹ̀ dáná bàtà wọ́n ní ṣé káwọn máa bú ìjọba tó wà nípò nísìn kí ẹ báwọn ṣe máa bú ojoojúmọ́ tó náà wọnú páwọn ń bú gbà bẹ́ẹ̀ ni ìgbà náà lẹ́ ń bú ẹ̀yin náà ti ń bú gbà nítorí pé ìjọba nǹkan ló mú kí nǹkan le ìjọba nǹkan ló mú kí gbogbo nǹkan kọ́ dẹnu kọ́ lẹ̀ fún ọ Allahu azza wa jal lọ́kọ́ bẹ́ẹ̀ tọba láwọn gbèsè kan tíjọba gbé ọlọ́fà tó fi ṣẹlẹ̀ wọ́n lè gbé bẹ́ẹ̀ náà tí nǹkan ò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́mi pé Allah ló ń ṣe gbogbo nǹkan wọ́n lè gbé gbogbo gbèsè tá à ń sọ kó sì jẹ́ pé nǹkan yẹn ò bàjẹ́ bẹ́ẹ̀ so Allah ló máa ń pé kọ́ da ló máa ń pé kọ́ má da tọ́ wọ́n ní káwọn máa ro èrò kérò káwọn máa pe ọjọ́ burúkú ńlọjọ́ òní o abẹ́rẹ́ ló náà wọ̀ ọjọ́ náà nígbà ó lọ sí jọjọ́ burúkú tí aburú bá ṣẹlẹ̀ sí wọn lónìí wọ́n gbàgbé pé ti ṣẹlẹ̀ sáwọn míì lónìí torí ẹ̀ ṣé black friday tá a máa ń sọ náà nǹkan àti káwọn òfin ọjà táwọn rà sí black friday sọdà ìwọ náà máa pé kọdà ẹni tí ó bọ stamp tí ọ̀dà lọ wá gbogbo ọjọ́ ní kó máa rajà àmọ́ nítorí pé wọ́n dínwó ọjà nítorí ìgbàgbọ́ àwọn Nasara pé Friday kan ní Black Friday kò sí Friday tó black lọ́dọ̀ tiwa ọjọ́ ńlá lọ́jọ́ Friday tó ló wá fi sàánú tiwa tí ò jáwọn Nasara ó rí kò jáwọn Yahudi ó rí bó ló ti wá di bíláàkì bó lẹ́sẹ̀ black light yẹn kọ́ á fi ọjà tó rà sí ọjọ́ yìí ọ̀dájú pé ọ̀ràn kúfúrú lọ́wọ́ ọ̀ràn àwọn Nasara lọ́wọ́ ni mọ́sálásí àwọn wọ́n máa ń ṣe sọ̀láàtì wítìrì ń jama lẹ́yìn ìgbà táwọn bá parí sọ̀láàtì ìṣà kọ̀tọ́ inú Ramadan nìkan wọ́n máa ń ṣe wítìrì má sọ̀láàtì tarawih ní jama wọ́n ní ìyàwó ló ń sanwó lé ọkọ kì í dá sí ká gba àwọn ìyànjú ìyànjú wo la fẹ́ gbọ́ má sàmánì torí ìyàwó ni wọ́n ọkọ rẹ̀ ọ̀nà ìlànà tó pàlákàrà yorùbá sì ní tàbá tó bàbá ọmọ sí àìránṣẹ́ pàlákàrà a sì dúpẹ́ fún Allah pé lẹ́kọ̀ọ́ ń bí o lẹ́kọ̀ọ́ ń bí o ìyàwó kan kì í sanwó ilé fọkọ sá àwàlálá ọjọ́ bó ti ṣe jẹ́ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka